kẹ́nìkan sàmí o agbára tó pinnu àti sọjú ayọ̀ rẹ di ọjọ́ ẹ̀sín iná máa mú agbára yẹn láàárọ̀. There shall be seasons refreshing. Sent from the Savior. for blessing we need. Mercy comes round us. In the life, showers of blessings we need. Come on, come on, say showers of blessings. Are you ready to receive somebody? On your job, Come on, somebody, in your health, receive it. Let's celebrate Him for the blessings you've received with a song of hallelujah. Are you ready for this? Come on, say it now. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. declare to yourself that he is well. ó gbọ́ kan láre ẹni tí ń dá ifá nítorí àti dá ọ dúró ẹni tó jáde òdì nítorí àti yọ ọ lẹ́nu ẹni tí ń lépa àti dá ayé rẹ dúró ọlọ́run máa fi kú lé e kúò láyé wọn. Lord and righteousness. I dare not trust the sweetest friend, but only padà kò sí wú kí jìnnà létò ìdákọ̀rọ̀ bí kò nìyẹn ojúrọ̀lé ìgbà padà ilé ilé mìíràn níyọrí láìdé àní wọ́n dáfá láti january di december ẹ tẹ́rì orí kẹta ẹsẹ̀ keje wọ́n dá fẹ́wọ́ december o wọ́n dá púrì ẹni tó ní kò sí bó ṣe lè ṣe pé ó máa dá ọ dúró ọlọ́run máa kọlù lójijì. olúwa nílẹ̀ atẹ́kùn rẹ̀ ayé atẹ́kùn rẹ̀.

gbogbo ẹni tí ń da púrímù ọmọ tí ń jẹ púrímù ni àjùmọ̀dá ifá àpapọ̀ àjùmọ̀dá ifá àpapọ̀ láti ọjọ́ di ọjọ́ láti oṣù di oṣù tó fi dé dìsẹ́mbà oṣù méjìlá oṣù ádárì mo rán àṣẹ ẹni tó ń da púrímù papọ̀ látọjọ́ di ọjọ́ látòṣù dóṣù láti yọ ọ lẹ́nu ọlọ́run máa bá wọn jà láàárọ̀. ẹ̀sọ́ ti bá rẹ̀ ẹ̀sọ́ jòrè rẹ̀ mọ̀lẹ́ láṣọ rẹ̀ gọ́bì rẹ̀ olùwọ́. abájọ ti Jeremáyà thirty three fifty thirty three ó ní ọmọ Ísírẹ́lì àti ọmọ Júdà à ń pọ́n wọn lójú ogun àjùmọ̀pọ́n lójú tó dé sí ayé rẹ ẹnìkan sàmì ogun yẹn laná dànù. Nínú afẹ́fẹ́ nínú ìmọ́lẹ̀ o, ìtọ́jú rẹ̀ wà nínú odò tí sọ ó sì wá nínú ìrì àti òjò. wọ́n á lágbára o. wọ́n ó lè jùlọ. àwọn áńgẹ́lì. yíyan lókè ẹlà wa ẹlà rẹ̀ ni wọ́n ta lè ṣe a ó máa ju bàrẹ̀ a ó máa yíyọ. Ìyìn ló yẹ ọ́, Olúwa olórí ìdílé tirẹ̀. Ẹ wà ní Olúwa ẹni bá mú rédè tù kó bá wa gbéga ẹ bá wá ní olúwa hallelujah. bẹ́ẹ̀ là ẹ máa rí àánú gbà. ẹni bá mo rẹ jésù kó bá wa gbé ga. ẹni bá mo rẹ rẹ kó bá wa gbé ga. ẹni bá mo rẹ rẹ kó bá wa gbé ga. ẹ bá wá ní olúwa hallelujah. A dá ògo padà. We return the glory back. Ẹni tó ní ògo lólògo. The owner of glory is the owner of glory. Ayé kì í bá a dùn. Nobody can share with him. Ọ̀tá kì í bá a dùn. Enemies can share with him. I welcome everybody. Mo kí gbogbo yẹn káàbọ̀. Ẹ ó jèrè àdúrà. You shall benefit from God. Ẹ ó jèrè Ọlọ́run. I benefit from God. Ẹ ó jèrè àdúrà. You shall benefit from prayer. Ẹ ó jèrè Ọlọ́run. I benefit from God. Ẹ ó jèrè àdúrà. You shall benefit from prayer. Ẹ ó jèrè Ọlọ́run. I benefit from God. Ẹ ní ṣe lásán. You will not do it in vain. Ẹ ní ṣe lásán. You will not do it in vain láìdé gbogbo sẹ́tí ń bẹ láyé iṣẹ́ àdúrà ló le jù. the doubt of prayer is the most difficult one. àdúrà ló le jù. prayer is the most difficult one. toro jẹ́ ìbáṣepọ̀ láàrin ènìyàn àtọlọ́run. because it is related between God and man. ó ìjàgùdù láàrin èṣù àti ènìyàn. it is between rise and between devil and human. prayer is the most difficult thing. wọ́n á ní dìde jókòó rìn káàkiri gba àwẹ̀. alákọ̀ọ́kọ́ yìí ò tó nǹkan kan. that one is nothing. ṣùgbọ́n nínú spiritual realm. but nínú ayé tẹ̀mí. nínú ẹ̀mí. the spiritual realm máa sọ pé wá ìtọ́ fẹ́ bọ́. Why do you want to be free? ẹran ara máa sọ pé má dìde. stay there don't stand up. Hmm. kí ni táìtù orin náà. eléyìí eh, seventy hymns. wọ́n á wá jáde wọ́n á wá jáde eh, wọ́n á wá jáde so màá pè kí n tó dínkù láà parí màkíá vàdáyà máa sàdálì àkàbà ìwọ nínú ìwé orin ni ah. seventy hymns ni táìtù ẹ̀ ah, so yóò dára fún yín yóò dára fún yín. Olúwabísí olókọ God bless you torí àwọn tó ń béèrè ni so now àárín èṣù between the devil àti ọlọ́run and God. ọlọ́run ọmọ sẹ́wọ́ pé ọmọ wálé olúfúnkẹ́ happy birthday ẹ máa rí àánú gbà èso ọmọ sọ pé dúró ní sáìdì òun ẹran ara ayé ara la wà Ayé ara la inú ara la wà. is the hmm. kind Ayé ara la ń gbé. We are living a life of life. Ọkàn wa ló jẹ́ ti ẹ̀mí. Our own is ti yọ̀ǹda ọkàn pátápátá di tẹ̀mí. we are here to read our heart. Ó ṣeé ṣe kéèyàn ó gbàdúrà dé kan. It is to pray to a point. Sleep again ó ṣeé ṣe kéèyàn débi kan kó ló ti rẹ̀ mí. it's possible to be where when it gets to your body. ìrìn àjò àyànmọ́ sì ni. the journey of destiny. a máa dàbí ìgbà téèyàn máa béèrè pé. it's as if someone be asking. ṣé àdúrà ń gbà o. I don't know if God will answer prayer or not. kálẹ̀ jáyé ẹ máa rí àánú gbà. ẹ pín àwọn ènìyàn wọlé. ẹ sí ààrẹ nígbà mọ́kànlélógún. torí ayé ẹran ara la because this is the love of flesh. ẹlòmíràn ni èmi ò mutí. I'm not taking alcohol. Um, èmi ò ṣàgbèrè. I am not fornicating. o mutí o ṣàgbèrè. you are not taking a call for fornication. ọ ṣẹ̀ṣẹ̀ jàjà ògo ni. you have to fight for glory. ìjà ògo wà. there is fight of glory. ẹlòmíà ni ń ọ̀dẹ́sẹ̀. some will say I am not committing sin. wọ́n ní mọ́ délé mọ́. they told me not to go to home town. ní ìdílé mọ́. I have stopped. mo ń lọ church. I am going to church. kódà akọrin ni mí. I am moving choir. kó o jẹ́ akọrin jù bẹ́ẹ̀ lọ. whether you are choir or not. wọ́n ń jà àfogò ni. to fight for glory. tó o lè kọrin tó Dáfídì ni. can you singing like David? yálò bẹ́ẹ̀ ni ẹlòmíì lòun gbàdúrà. some people say they are praying. ìgbà méje dáfídì ń kọrin lójúmọ́. David was singing seven times in a day. bákin wa mo dúpẹ́ ẹ máa rí àánú gbà ọlá ní pẹ̀pẹ́ ẹ máa rí àánú gbà ẹlòmíà ní pẹ̀lú gbogbo ìyẹ̀jú mi a ní pẹ̀lú pa á ní mọ̀ máa dá ṣíṣe olúwa dáfídì ra gbogbo tí wọ́n ìparí lé olúwa reject it. God rejected it. Mm orí ọ̀fẹ́ ló ní yẹmí adéyẹmí ẹ máa rí ànúgbà orí ọ̀fẹ́ ló ní adégùsì ẹ máa rí ànúgbà augusta adeleke ẹ máa rí ànúgbà wọn màmá yẹn ti sí àrẹ kọjá twenty four times orí ọ̀fẹ́ ló ní wọn bá ti wá ní orí ọ̀fẹ́ má sì lò. don't misuse it. bí ìjọba kwaya master ti bọ́ lọ́wọ́ lucifere. Just the way Israel laws. the throne of David our David God handed it to David. Ìgbà méje ni ó kọrin. He used to sing seven times. Lójúmọ́. In a day. Ó He was singing seven times a day. He was praying seven times in a day. So o ti gbà pé gbà méje Have you prayed up to seven times? Ẹlòmíì ò rántí gbàdúrà. Some don't remember to pray. Ìtọ́jú I was Ẹlòmíì àwọ̀ ṣẹ́jú márùn my Some will find a lọ máa jẹ dátà. A nígbà wọn bá fẹ́ parí. Àjọ ìpadà. Lórí ṣe máa rí ànúgbà ó mọ̀ pé ijó tó bá káàyàn la èèyàn máa di kúkú joni kí láǹfààní òde tó ọkàn jùlọ tó mú nǹkan bọ̀ hmm. ọlá òsínlẹ̀jà wà á àná gbà ìné mo ní sọ́lá ẹ máa rí àná gbà ìkèvádà yamakava olúsọlá ọlọ́ndáwọlé ọmọ rẹ kẹ́hìndé ẹ máa rí àná gbà adébẹ̀sì ẹ máa rí àná gbà kí òde tó kánjú lọ. the party you were in is pattern. ó mọ̀ pé bí wọ́n bá dá àyàn dùn lé bó bá dé ta kò lè mú nǹkan bọ̀ ìmàkẹ́fà dàyàlì mẹ́kẹ́fà ẹlòmíì kanjú níwájú ọlọ́run some people they are in their age the presence of God. kò sí nǹkan kan tí ó mú bọ̀ wá ẹlòmíì kanjú níwájú ọlọ́run. some are in a haze. bó o bá kanjú níwájú ọlọ́run bó o bá déwájú ènìyàn. if you are in their age. èyí lè dán ọdún láàárọ̀ dalẹ́ kó mọ̀ fún ọ ní kankan. they may actually delay you from one thing to another they don't give you anything. àní kó o pẹ́ níwájú ọlọ́run kéèyàn ò dúró níwájú ẹ. better for you to be valid in a human place ó mọ̀ pé gbogbo tó dá èèyàn dúàdúà lọ́rọ̀ mọ́ ni ẹlòmíà lòun sùn lọ́wọ́ Bùkọ́lá Ìgè ẹ máa rí àánú gbà ó mọ̀ pé bẹ́ẹ̀ èèyàn bá ti lè sùn jù yọ jagun jù ẹni jẹ́njẹ́ ojú oorun sójú ayé ló ti jẹ́ ó gbòjẹ́ wá fún ọ lójú ayé kọ́ ọmọ fọ etí ẹ̀ Lámìdí ẹ máa rí àánú gbà igbe èèyàn sún ọ̀tá rẹ̀ wá a máa wọnú àdúrà sí o ó fẹ́ èpò sálì ká mọ̀ ó bá tiẹ̀ lọ ó ní ọ̀tá ló ṣe léyìí gbogbo irúgbìn tí ọ̀tá gbìn sínú ayé rẹ̀ olúwa fatu lónìí ọlẹ́yìnká ẹ̀ máa rí àánú gbà whatever bọ́ ọba fẹ́ tayọ ó gbọ́dọ̀ mọ̀ bó ṣe bá ọlọ́run sọ̀rọ̀ ògùn yẹmi ẹ̀ máa rí àánú gbà kò sí ẹni tí ò lógo. there is no one have no glory. Hmm. Kò sí ẹni Ọlọ́run dá tí ò lógo. There is no one created by God without glory. Láìdé, igi ìwo ní ń bẹ láyé tí ò léso. Is there any tree on earth without fruit? Mm. ẹranko òwò ní bẹ tí ò bímọ. is there any animal without gbogbo ẹranko ní takọtabo. every animal is made with male female. èdè kéyàmá kàfàrú àmà. etí adá. the one that is created. dáadáa àbò mọ́. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá mú àdán bẹ́ẹ̀ bá lanú ẹ̀ ẹ̀ bọ̀ ọmọ ń bẹ̀ bá wá nu ọmọ tí ń bẹ nínú ẹ̀ náà bẹ́ẹ̀ bá tó lanú ọmọ tí ń bẹ nínú ẹ̀ kékeré ẹ̀ tó bọ́ ọmọ kékeré nínú ẹ̀ bẹ́ẹ̀ bá tó bú kékeré yẹ ẹ̀ tó bá ń bẹ̀ torí olúwa dá pé adá ni o gbọ́dọ̀ dá nǹkan gbogbo ẹ lílọ máa wáyé asán bó o bá sàmì ọlọ́run máa kọlù lónìí adésọlá ẹgbẹ́ àlàáfíà Sunday happy birthday ayé rẹ máa ga kò sí ẹni tọ́lọ́ ń dá tí òdògbò mọ́ má wàá sọ pé bóò ni tèmi ṣe jẹ́ kò wá sí ẹni obìnrin kan tọ́lọ́ ń dá tí ọ̀dọ́ mọ́ mọ́ kí ló fà téèyàn fi ń wọ́n ọmọ tí ọ̀rọ̀ mọ́ a ní májẹ̀mú bí ilé bàbá ṣe ní májẹ̀mú bẹ́ẹ̀ ni ilé ọkọ ní májẹ̀mú ó gbé májẹ̀mú kan jáde ilé bàbá ẹ̀dá gẹ́gẹ́ tó fẹ́ bímọ fúnra ẹ̀ òun náà ní májẹ̀mú. house of Huh? sọ́ọ̀mù pọ́ ti di mẹ́ta májàmú lé bàbá ó lè dúró pé ìran bàbá bàbá rẹ̀ kẹta ó pẹ́ kí wọ́n tó bí ọmọ. tó a wá padà béèrè lórí ẹ̀ ó lè má béèrè lórí ìran tó tẹ̀lé bàbá bàbá rẹ̀ ó lè má béèrè lórí ìran bàbá rẹ̀ ó wá má béèrè pé ìran bàbá rẹ̀ kẹta ó pẹ́ májàmú yẹn máa dúró hmm. ilé ọkọ tó lọ ìran wọn márùn márùn sẹ́yìn ṣé wọn ní ìdádúró ayé tiwa là ń ẹ̀sámì ayé ìsàlẹ̀ wò amọ̀kùn ẹrù rẹ̀ wọ́ olókèlè ń wò mm. ẹ wọlé ọlábísí ẹ máa rí àdúgbà ẹnìkan sàmì lábẹ́ ègún ìdádúró lórúkọ jésù ayé rẹ jáde adéwùsì ẹ máa rí àdúgbà. The, oh, oh, what did now? You don't verify. Ìwọ kàn rò pé wàá kàn máa déédéé lọ ní. O gbá rìsáàcì nígbà lépalẹ̀ yìí. Mo bí ẹnìkan jẹ́ òní. Wọ́n sin òrìṣà lé yìí. Ó ní wọn ò sin òrìṣà. Wọ́n sin òrìṣà lé yìí. Mo rí owó òrìṣà lára rẹ̀. Ó ní wọn ò sin òrìṣà. Lọ bí àwọn àgbà lé yìí. Ó lòun ò ní bàbá mọ́. Ó wá pè ẹ̀gbọ́n bàbá rẹ̀. Bàbá rẹ̀ wá ẹ̀gbọ́n bàbá rẹ̀ wá ní. Òòṣà kan bẹ táwọn bàbá àwọn sí. Bàbá bàbá àwọn lọ yá òòṣà yẹn. Folúkẹ́ Káyọ̀dé ẹ máa rí àánú gbà. Amen. Amen. Amen tó bàbá bàbá àwọn ẹ wo ìran tí ń dákọ̀ yẹn tó ló ṣàkàn tí ń sìn mọ wá lókè òòṣà tí bàbá bàbá bàbá bàbá bàbá yìí ti báyìí ọwọ́ rẹ̀ wà lára tiẹ̀ kò sí lára bàbá rẹ̀ ṣùgbọ́n ọwọ́ yẹn ń béèrè lára tiẹ̀ ó sì fẹ́ dán dúró ó ní à ó lóun ò gbọ́ rí ó béèrè tán bọ́mọ ọ̀bá bá tẹ̀ yọ ṣàdùbà àrọ̀bá àrọ̀bá sì ju ìtàn lọ. Oh, hmm. Hmm when you refuse to destroy the covenant. tó o bá kọ̀ láti bà májẹ̀mú náà jẹ́. the covenant will remain the same. májẹ̀mú náà sì wà síbẹ̀. èdú èké yá máa ṣàdá. májẹ̀mú tó o bá. covenant ti mẹ́. nírìn àjò. in your journey. tó dá ògo rẹ dúró. èdè èké yá máa ṣàdá. bó o bá ṣàmì. májẹ̀mú yẹn bàjẹ́ lónìí. àdìgún ẹ máa rí àánú gbà. ìrìn àjò àdúrà bó ti rí nìyẹn. ìyẹn lọ bẹ́ẹ̀. that is aside ó ṣeé ṣe kéèyàn gangan ó ní májẹ̀mú. wọ́n á máa fi èèyàn dá májẹ̀mú. èèyàn á máa wọ májẹ̀mú fún rẹ̀. èèyàn á máa wọ májẹ̀mú nínú oyún. èèyàn á máa wọ májẹ̀mú nínú ayé. èèyàn á máa rí rẹ̀ bọ́ májẹ̀mú. májẹ̀mú tó mi ni mò ń sọ. He ne make vada yamasada ìkédáyà limakaba èyí gbogbo májẹ̀mú ìbá ń adé yẹn dúró ẹni yẹn á prophet olùdarí god bless you á lóun gbàdúrà gbọ́ tó yẹ kó o dojú ẹ̀kọ́ ló ń dojú ẹ̀kọ́ ṣebí tó yẹ kó o tì bọ́ ló ń tì bọ́ àwọn afẹ́ jẹ̀kuru kọ́ tán láwo o oh, tó gbé ọwọ́ rẹ̀ o hmm. torí pé òun wọ́ ma wọ́n gbé àsè jẹ sí ọ lẹ́nu ọjẹ́ ọba májẹ̀mú tilẹ̀ tẹ́lẹ̀ jẹ́ ó tó wọ májẹ̀mú mi padà tọrọ ọ̀dà ọlọ́mọ ìdí tí ogun fi ń tẹ̀léra. yes your battle is accompanied by. ẹjẹ ìránṣẹ́ sẹ́nìkan ọwọ́ tó farasin sí ọlọ́run èdú èké yamasana bó o bá sàmì olúwa gé ọwọ́ yẹn lónìí ẹ pé àwọn èèyàn wọlé láìdé sẹ́mi ò ní kú olórí ọ̀rọ̀ báyìí hmm. bá a bá sì ní awọnú àdúrà lọ kí ló wí ah, ah, ok kó o dúró sínú mọ́tò ní báyìí ìdálìkàfà májẹ̀mú agbára tí ń bẹ nínú májẹ̀mú ni wọ́n fún bí májẹ̀mú bá wá dọ̀dúró mo ní pé ọ̀kan májẹ̀mú o mo ní pè kọ̀ọ̀kan ègún ilé bàbá. olúwa ń lò mí bí ọkọ bí àdá ìyẹn ò dí ègún lọ́wọ́ bọ́lọ̀ bá ń lò mí bí ìbádojúkọ ègún tí ń bẹ lé wa ó ṣeé ṣe kégún ilé wọn dá mi dúró bó ṣe ń ṣẹ́gun ológun kò ṣẹ́ ogun ègún ilé wọn ọmọ léèfì méjì lọ fẹ́ra wọn á dẹ̀ sọ pé ọlá òní bá símọ́nì àti léèfì dàpọ̀ ọmọ bàbá bákan náà méjì wá fúnra wọn lóyún wọ́n produce Mósè Mósè fẹ́ délẹ̀ lérí ìmẹ̀kẹ̀ fàdà yamasada emèrè májẹ̀mú emèrè ni ìgbà rẹ̀ ìgbà rẹ̀ nú omi àti kí bàrà rẹ̀ tẹ́ ń rí omi tó májẹ̀mú emèrè ni ẹ̀ <laughs> tó ọmọ bàbá kan méjì ló fẹ́ra wọn lẹ́fẹ̀ ni wọ́n fúnra wọn lóyún wọ́n bí Mósè kalẹ̀ Mósè nípe Mósè ní májẹ̀mú ìmẹ́kẹ̀fà dàyà ni mẹ́kẹ̀fà kọ́sìfì ọmọbìnrin léèfì. ẹ tọ́lá léèfì fẹ́ léèfì wọ́n produce Mósè ogun ìdúró de Mósè olúwa ń lo Mósè lóòótọ́ májẹ̀mú tí ilé wọn bàjẹ́ ẹjẹ́ nìkan sàmì májẹ̀mú tí ń bẹ nílé mi tó ń dígbà àrùbí omi o láti dá ọ dúró bó o bá sàmì ó bàjẹ́ láàárọ̀ léèfì méjì fẹ́ra wọn ó padà dogun torí yóò padà dogun májẹ̀mú méjì ló pàdé ara wọn a sì sọ pé ọlá ò gbọdọ̀ bá wọn dàpọ̀ òun sì lọ lọ́lá yìí bóun ni ó ṣe wá délẹ̀ lérí torí májẹ̀mú mi ìmẹ́ẹ̀kẹ́ fàdà yà màsàdà mo gbé Jésù rẹ̀ mo pe olùgbàlà mo bá ẹni tó dá yàtọ̀ rẹ̀ gbogbo májẹ̀mú òdì tó dìde sí ọ láti dá ọ dúró ta ló sàmì iná gbé májẹ̀mú rẹ̀. Amen. Apart from pé májẹ̀mú awo májẹ̀mú kínní kan májẹ̀mú èrè. Apart from all these mentioned covenants. There a covenant in the world. Májẹ̀mú bẹ́nu ayé gan. Ima kava. Edu eke yama kava. Edu eke rume keva da yali keva. Ede yalima kava bọ́ ọ̀bá bá májẹ̀mú jẹ́ tọ́ wá ní pásítọ̀ nínú mọ́ gbòòrò lórí tọ́ mẹ́sẹ̀ nínú àjò mi nínú ìrìn àjò mi bẹ́ẹ̀ ni mò ń kọrin mò ń tọ́ka sí káfárì káfárì gan sọ pé bá ọba bá májẹ̀mú jẹ́ o ò lè wá kí jésù ò tó jáde láyé yẹn bá fún yín ní banana lójú oorun ìyẹn èsè tí ọ̀dà ire ni èso ni ire ń bọ̀ ni tó bá ọba bá májẹ̀mú jẹ́ jésù gangan ọba májẹ̀mú jẹ́ kó tó jáde láyé ó dórí igi àgbélébú ń kú lọ wọ́n ní ọ̀gá bóòní ó ló parí wọ́n ní kí lọ parí ó ní májẹ̀mú lé dáfídì wọ́n ní kí ni májẹ̀mú bẹ̀ májẹ̀mú ẹ̀jẹ̀ ò ní tán bẹ̀ gbogbo ẹni bá jáde wá ń bẹ̀ tó lógo ogun ẹ̀jẹ̀ máa jà wọ́n jésù fòpin sí kó tó lọ ìwọ wá ń dàgbà lọ olóògbà kámú láì bá májẹ̀mú jẹ́ ẹ̀jẹ̀ ìránṣẹ́ jáde mo bẹ̀ jésù ẹni tí èmi ń pè ní òru àti lọ́sàn-án àbàmì májẹ̀mú lọ́dún ọtí ayé rẹ bó o bá sàmì iná gbẹ̀mí láàárọ̀ iná mẹsẹ̀dá ya kaparu àmà ẹ pé àwọn tá a ti rí wọlé ní àwọn arẹwà nkankan oorun sóòrù máa ń lágbára báyìí iná mẹkẹ fada ya masali kapa tó bọ́ọ̀ ni wọ́n ṣe wá wà. how can you be. edu eke ya amaka fadali maka edu eke ya masada. Yeah bọ́ọ̀ bàbá májẹ̀mú jẹ́ ìran àyànmọ́ ó ṣe sẹ́ láì bá májẹ̀mú jẹ́ bọ́ọ̀ bàbá májẹ̀mú jẹ́ ìrìn àjò àyànmọ́ ó ṣe yá o èkè yá alí mèké ìbàdàn yàmàkàmà èdú èké yàmàkàmà kẹ́yìn sọ́lá o máa rí àánú gbà láàárọ̀ yìí má jẹ̀mú tó dúró tì ọ́. ní nfọjú ayé ẹ̀kú. lédèké yàmá sàdá. àdákẹ́rù èké yá. àdáàrú egege yá. bó o bá sàmí. olúwa bá má jẹ̀mú yàrá májẹ̀mú ló di ọwọ́. is one that is one. ọwọ́ ní jẹ́ nǹkan tó farasin. that is what is it. ó rí i pé ọwọ́ méje ni mo ní bẹ láyé. I told you about seven. ó rí i pé márùn ni mo sọ. and I talk about five. mo ń sọ nípa ọwọ́ tí ò lè mú nǹkan dúró. I was talking about how the ground was tọrọ. ṣùgbọ́n ọwọ́ ọwọ́ ọwọ́ kẹfà. the sixth hand. ọwọ́ tó farasin. the hand is hidden ọwọ́ tó fara sí. ọwọ́ tó fara sí. ìyá ìdẹ́ẹ̀kẹ́ yamasana. májẹ̀mú ni máa ń produce yẹn. it is covered and producing ekevada yamakava edu eke yamekeva májẹ̀mú tó fara sisa ayé rẹ tó dá ayé rẹ dúró mo bẹ̀ Jésù bó o bá sẹ̀mí olúwa bà májẹ̀mú yẹn Ọwọ́ a máa farasin nígbà míì. Sometimes they give you a kabi ide. Wo mi bọ́wọ́ bá farasin inú ayé yẹn. Bí ìyanu bá dé, ọwọ́ ń wo dìde padà. The hand will wait you again. Sọ́ọ̀mù pé ńgbà tí wọ́n fẹ́ sin ọ, tí Jacob fẹ́ marry. Why Jacob was about to marry? Sọ́ọ̀mù pé ọ̀tọ̀ lẹni ó lòun ọ̀fẹ́. He wanted to marry another person. Mm rákẹ́lì la fún ọwọ́ kan líà rákẹ́lì lọ fẹ́ líà la fún ọwọ́ yẹn fara sí sínú ayé Jákọ́bù ọwọ́ náà fara sínú ayé líà wọ́n fi líà fún kò sún mọ́ líà lẹ́yìn ẹ̀tọ́ tuntun yẹn fọdún méje lẹ́yìn ọdún méje tó fẹ́ rákẹ́lì ó sún mọ́ líà ṣùgbọ́n líà ń bí ọmọkùnrin inú rẹ̀ ń dùn ń sọ pé nígbà ìlọkọ mi ọ̀fẹ́ràn mi Dáfídì sọ pé sórí ìrìn ọ̀dà mo ní mo kó kórìíra rẹ májẹ̀mú kórìíra ń bẹ lára Líà hmm. ṣùgbọ́n Líà ọ̀mà ayé Líà parẹ́ láì nípa ebi Rákélì tí ọ̀dà lẹ́gẹ̀ kó tó kú ebi wọ́n sí òkú rẹ̀ bó ṣe dá bóun ní ṣe sí Líà iná mèké vaya. Abami ọwọ́ tó fara sí sí ọlá èdúgẹ́ yá màsádà bó o bá sàmì ọwọ́ yẹn gbẹ láàárọ̀ máa sàmì o máa sàmì o àṣẹ ni mò ń rán bí mo ti ń rán àṣẹ máa jẹ́ kí àmì ìrì ọmọ mi mo bẹ́ ìpè ọlọ́run àwọn àpòtẹ́lì ọwọ́ tó fara sí sára rẹ̀ balósàmì ọ̀rọ̀ gíga wọ́yẹ̀dà ọwọ́ tó farasin ní máa ń yan ogun fún yàn. wọ́n jẹ̀mú lòdì ọwọ́ ìfarasin. ẹni ẹlòmíì gbà sọ́dọ̀ tí ń bá gbélé. òun lọ́wọ́ tí ń jà lógun. ẹlòmíì gba ọmọ ọ̀dọ̀. òkè ayọ̀mídìí ẹ máa rí àánú gbà. ẹlòmíì gba ọmọ ọ̀dọ̀. ọmọ ọ̀dọ̀ tó gbà. òun ló dogun fún tí ń yáyé rẹ̀ lẹ́nu. kèé ṣe pọ́mọ ọ̀dọ̀ déédéé wá. ọwọ́ tó farasin ló pè jáde fún. tó o mọ̀ pé pé Jésù náà ń wá yàn tí ó ràn lọ́wọ́ ṣùgbọ́n séèyàn mú wọ́n ní ó tún yẹ ipò ó tún gbé ipò lé ẹni àsìmú lọ́wọ́ torí ọwọ́ ilé Dáfídì náà wọ́n farasin sára Jésù èké yálì mèkèmà èdú èké yàmàsàdà mo rán àṣẹ jáde ọwọ́ kan farasin sínú ayé rẹ ó yọ ìrìn àjò rẹ lẹ́nu bó o bá sàmì ọ̀run gé ọwọ́ yẹn dà ọlọ́run dá sọ̀rọ̀ mi wà rí ànúgbà ẹ máa pe àwọn ènìyàn wọlé ọwọ́ tó farasin jésù ọmọ ikú ń bọ́ máa ń rìn ọmọ òfura jésù ń bá júdásì kò mọ̀ pé ọwọ́ tó farasin ni ìwọ náà ti ní ọ̀rẹ́ kan tó jẹ́ àṣìyàn ọ̀rẹ́ ni ọwọ́ tó farasin ni ń bá ọ rìn ìwọ náà fura o ọmọ pé kẹ̀ ẹ́ sẹ́yìn lásán ó sì ti gbé àṣírí ayé rẹ̀ lé lọ́wọ́ ó sì mọ̀ pé ah, ọwọ́ tó fara sí mi èké vada yamasada àṣẹjáde gbogbo ẹni èfúnyẹ́ tì ọ́ láti yayé rẹ lẹ́nu bó o bá sàmì kó tó rí sẹ́sẹ́ ọlọ́run kò kọlu lónìí kálẹ̀ jáyé máa rí àánú gbà ìkórira ọwọ́ tó farasin ni ṣé bó o ṣe fi ọkọ rẹ bẹ́ẹ̀ ṣe jọ nífẹ̀ẹ́ gbà lẹ́jọ́ wà báyìí torí owó tó farasin wọlé ẹ pín àwọn ènìyàn wọlé èdú èké yàmà sádàlì kàbá ọwọ́ àjèjì tó yan ogun fún ọ èdú èké yàmà sádà ọ̀run gé ọwọ́ yẹn náà mo ní ẹ máa rí àánú gbà ẹ pa àwọn èèyàn wọlé ọwọ́ tó farasin májẹ̀mú ló produce it. it is coming and produce it. Hmm pásítọ̀ gbọmọ sọ́dọ̀ ìsanwó iléèwé ọmọ ọmọ ń bá a gbé ọ̀nà bá dí gbogbo òjò tú iṣẹ́ ìránṣẹ́ bàjẹ́ àwọn tí ń ran pásítọ̀ lọ́wọ́ wọ́n ràn lọ́wọ́ mọ́ ó ní mọ́tò mẹ́ta ọ̀tà kan ọ̀nà tán ó tún tà kejì ọ̀nà tán adéròkè ẹ̀ máa rí àdúrà ó gbé fọ̀sẹ̀ lórí ẹ̀kẹta níye rẹ̀ wá sí lọ́dúnwá wá sí lójú pé yẹn ọmọ tí ń gbọ́dọ̀ rẹ̀ yìí ọmọ ọdún mọ́kànlá yẹ̀ sí àwẹ̀ ọjọ́ méjì méje white ní church ọwọ́ ni ó kò lẹ́kọ̀ọ́ lọ gba àwọn ẹjọ́ méje ọmọ yẹn wá wà ní church ló wá ní èmi ni mo tú ayé yẹn ká. I am the one that hmm. scattered your life ó ti tújọ ó ti bà gbogbo ẹ̀ ìdèkè fáàmà sádà ẹ jẹ́ ńlọ́sẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lè sàmì. ọwọ́ kan farasí sí ọ̀la ó fẹ́ fi àkókò rẹ sùn. mo gbé iná dání ta ló sàmì iná mú ọwọ́ yẹn láàárọ̀ ẹ pé àwọn èèyàn wọlé iná mẹ̀kàmà kún yẹn máa rí àánú gbà ọwọ́ tó farasin májẹ̀mú ní produce pásítọ̀ wa bú sẹ́kù ọwọ́ pè mí mọ wá ní à kéèsè pé máa dédé wá bọ́ ọ̀ bá gbàdúrà kọ́wọ́ yẹn lọ yóò tó wá pẹ̀lú mi ò tó wá tí yóò tó ṣe nǹkan kan náà ìdálẹ́ àkàfàdà yàrá kọ́ ọmọ pé mo ṣàlàyé fún ọ i'm a deliverer minister mo gbó bí mo ti ń ṣe sọjí olórí owó mi ni five thousand. the highest money for me is five thousand. gbogbo èmi rò pé bóyá ogun ní ń jà mí àṣì owó kan bẹ lára mi tó fara sí láìdé tó sọ̀rọ̀ nbí tó wà yìí ọwọ́ ti ń bẹ lára mi tó fara sí síbẹ̀ tó dá mi dúró ó yẹ gbẹdà ó yẹ gbẹdà ó yẹ gbẹdà ó yẹ gbẹdà ó yẹ gbẹdà ó yá gbẹdà ó yá gbẹdà ó yá gbẹdà ó yá gbẹdà ó yá gbẹdà ó yá gbẹdà ó yá gbẹdà ó yá gbẹdà gbẹdà nù gbẹdà nù èké dùn yá màsàdà ohun ìtàpírítà mi ti yá adébítì ẹ máa rí àánú gbẹgbẹ pẹ̀lẹ́ iná màkàvàdá yà màsàdà yà mo kú ò lórí yẹn. I brush it aside wọ́n gbé mi lọ sí banana island. I was taken to banana island. kí n gbàdúrà fún yẹn. to pray for someone. bí mo ti ń débẹ̀. I'm getting there. mo gbàdúrà fún. I pray for the person. èmi àtẹni àjọ náà. I had better follow me. mo fún amọ́tò. we were giving mọ́tò. ẹ ẹni yẹn bí mi pé. because he asked me. pastor. pastor mo like yẹ. I like you. o kún fún ẹ̀mí. you have spirit. o lọ́wọ́ lọ́wọ́ ọlọ́bẹ̀ náà rẹ. o sì tún ní ẹ̀bùn. and you are gifted. mo fẹ́ràn rẹ. I love you. kí lo fẹ́. what do you want? <laughs> inama salika pa. when deliverance need deliverance anything tún yàn án lẹ̀gẹ́ tó nílò tìfilẹ̀ yín kádàrà mọ́lẹ̀ ẹ máa rí àánú gbà nígbà ni ó tún ní ilẹ̀ tó yẹ wọ́n dáwọ́lé ọ̀nà tí wọ́n fa kọ́ gbé pé nípa àfi olùgbàlà kì yóò sí nǹkan ẹjẹ́ ìránṣẹ́ bọ́jẹ́ nìkan sàmì àbàmì ọwọ́ tó fara sí sí ọ̀la tó fẹ́ fọjọ́ orí ẹ̀sùn mo bẹ jẹ́ bó tó o bá sàmì olúwa gé ọwọ́ yẹn. ìmọ̀ kàfáàdà yà màsàlà. Àlàbí ọlẹ̀ inú rẹ̀ gba ọmọ. Ẹ máa pe àwọn ènìyàn wọlé. Orí àdúrà yẹn ló mọ̀ wọ́n. Mo wọ́n gbé mọ́tò lé mi lọ. Mo ní pásítọ̀ tá a jọlọ tó mú mi lọ. Òun ló mú mi lọ. Ẹ ta mọ́tò yìí. Tẹ bá ta ẹja pínwó ẹ̀ mi. Ẹ̀yin ẹ̀ lò làjì sí chọ́ọ̀chì. Kémi náà fi làjì. Kí n fi lọ bẹ̀rẹ̀ sí ẹ̀rẹ̀sẹ̀ mi. Àti ọwọ́ farasí sí mi la. Wọ́n kàn yàn wọ jẹ njojúmọ́. Àwọn tí yàn jẹ lọ bá dà. O dojúkọ ọwọ́ tó farasí sí ọ̀la. O rò pé normal ni èké dáàmà sàdà ó ṣe jẹ́ pé ńgbà wọn bá fẹ́ fún ọ lẹ́tọ̀ọ́ tiẹ̀ náà máa ń yàn jẹ́ ọwọ́ ń fẹ́ pé ọrùn èpè kọ́ yìí o ọwọ́ kan ló farasí mo sọ tẹ́lẹ̀ abàmì ah, ọwọ́ eh? tó farasí sí ọ̀la tọ́dọ̀ ọdún iná gbé jáde lára o ti ń retí lẹ́tà ayọ̀kọ̀ jáde ọdún kan kọjá ọdún kan kejì ọdún kejì o gbé ìwé wọlé kọ̀ jáde fọlásadé ẹ máa rí ànúgbà o gbé ìwé wọlé kọ̀ jáde ọwọ́ ń sọ pé àbógo kínní kan ni ọwọ́ lọ fara sí àwọn ẹgbẹ́ rẹ ti gbà Just the covenant behind what you are passing to májẹ̀mú ló gbé ọwọ́ kan ró mo sọ tẹ́lẹ̀ àjèjì ọwọ́ tó fara sí sára rẹ bó o bá sàmì olúwa gé dànù wọ́n mọ́tò. He sold the car. mọ́tò lẹ́yìn mi. He sold it without my consent. Mo lọ bá mo lọ bá jà. I went to meet her fight kan bẹ̀rẹ̀ wọ́n ní sẹ́ bí òjò náà bùn mọ́tò wọn nìyẹn. It was given to Ojo. Ọ̀dà o. You are not good. Ó tún wá gbé mọ́tò fọkọ ọ̀tà káwọn òpin wo. And he gave me for you to sign. Ó sì tún dá owó náà. Ṣé n tọ́jọ́ sí ọ̀wá dá? Tell me where your are not faithful. Òjò látò ní lọ. tẹ̀lé mọ́. Stop following. Má tẹ̀lé mi lẹ́yìn. with me. Ah, ó náà tó ṣe dáa àbí sẹ́ kò ṣe dáa ni ó mú mi kó mi wọ́n ti ń yàn mí jẹ ni mo bá ń tẹ̀lé òun náà ọba gbé mi débi kan ìmọ̀ kàfárú àmàsàdà ọlábísí wà rí ànábà nígbà ò gbé mi débẹ̀ àwọn yẹn ń logo kan kọjá mo bá sọ pé tẹ̀njà tẹ̀njà logo ni bá a ṣe ni bá a ṣe ni mo bá dáwọ́lé wọn ẹni yẹn bá fún ní two hundred thousand ó ní kó fẹ́ mi ní six hundred thousand ìyẹn ni tó tó mú mi lọ ni o mo fún báńsọ̀ tó sì kẹta náà two hundred thousand mo fún mi one thousand bẹ́ẹ̀ lágbára ọlọ́run máa sálíà kàpá ìyẹn lọ bẹ́ẹ̀ oh, mo lọ gbàdúrà fún yẹn àlùjọ mẹ́ta pásítọ̀ tá a jọ lọ nígbà tí a débẹ̀ ó lóun ò lè gbà wẹ̀ mo ní ẹni tí ń wà lẹ́yìn tá a bá gba biribiri mẹ́ta lé lórí ogun rè ò lè sẹ́ ó dẹ̀ máa jáde láyé pásítọ̀ yẹn lóun ò lè gbà wẹ̀ bọ́bá wọ biribiri o mo gbẹjọ́ mẹ́ta a wà ní ilé wọn pásítọ̀ yóò jẹ ẹyin àti búrẹ́dì yóò jẹ ẹ̀bà lọ́sàn-án yóò tún jẹ ráìsì rọ̀lẹ́ èmi ò ní nǹkan kan tí mo fẹ́ jẹ mo ní ogun rẹ gbọ́dọ̀ sẹ́ mo ní kí là ń pè ní pé ẹni gbàdúrà fún yàn tógun fi fẹ́ ló ní pé èdè kẹyà nígbà tá a parí ẹni yẹn fún wa ní one twenty one twenty thousand ajáde kú ọ̀bẹ ẹni àjọ lọ ó fún mi three thousand bó ṣe rí èmi ni mo ní problem eh, bẹ́ẹ̀ ni sà wọ́n mi mo gbogbo jẹ́ ń pè lókun ni mo mọ̀ tó bí n bá sọ fún ọkọ gbàdúrà ẹni ọmọ tí ń jókòó lọ́mọ bí ẹ ti ń gbàdúrà àṣẹjáde sẹ́ni àjèjì ọwọ́ tó fara sí sí ọlá mo bẹ jẹ́ iná gbé jáde iná makwa vada yama sadali akabaruki dali makava. Ah. So bá a bá ń sọ nípa ọwọ́ tó fara sí bọ́wọ́ ìbá bẹ lára èèyàn a máa fi ìyà jẹ̀yàn ẹ pé Jésù ọwọ́ tó fara sí sáà mi ọyẹ jáde ọyẹ oh. jáde ọyẹ oh. jáde ọyẹ oh. jáde ọyẹ Jade ọyẹ jáde ọyẹ jáde jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi gbèdéke ya masada commissioner of police. a commissioner of police. ó ní ewo. he had boy. fóṣù mẹ́fà. for six months. wọ́n la ewo. he was operating. ewo ọ̀gbẹ́ o. Dekeyali makaba. Ede yamaka vada yamasada. Ewu ọlọ. Ewu oṣù mẹ́fà. Wọ́n gbé mi débẹ̀. Olúwa ni n bá yàwó rẹ̀ sọ̀rọ̀. Ewu ọ̀sẹ̀ yẹn yàwó ẹ̀. Mo bá yàwó ẹ̀ sọ̀rọ̀. Yàwó ẹ̀ sọ pé ó sẹ̀ ni aago kéékèèké ni a máa wọlé mo ní mo ti ní wọn gbádùn máa dá wọlé mo dá wọlé ó ní ẹjẹ́ ó ṣe báyìí kó ṣe báyìí kó tó dọjọ́ kẹta èèwọ̀ gbẹ̀wò ó ní òjò mo gbọ́dọ̀ fún mọ́tò kí n dẹ̀ fún lówó àní ọwọ́ kan farasin sára rẹ̀ gbẹ̀mbà ti fẹ́ sí ọ lóore làwọn kan máa ta kù ọ ẹjẹ́ ńlẹ́sẹ̀ o èmi ò mẹ́ni ọ̀sán mi ọwọ́ yẹn jáde lára iná lẹ́mẹ̀kẹ̀fà láìdí ọjọ́ mà ń lọ ìdálùkẹ̀yà anima ọwọ́ tó fara sisi mi náà jáde lára mi ó ní mo gbọ́dọ̀ fojú lówó ó wá ní àìsí òòsà lódò kí làbẹ́ làbẹ́ ọmọ mọ́ ó pe kọ̀ǹtrólà tó mú mi mọ́ pé òjò ọlọ́run lò fún mi màá fún ní mọ́tò màá fún lówó ó lóò fún lówó kẹ bọ́ọ̀ bá fún lówó sáà rí ránṣẹ́ mọ́ five thousand lówó ẹ̀. five thousand is money. má wọrí. don't worry. màá pè é yóò wà five thousand ìyẹn eh, ní òun ò lè ná five thousand sí láyé ó ní ò lè gbàjú bá nà ó ní tọ́ ọba fún lówó gidi tọ́ bá ti dìde tán ẹnu rí ọ̀fẹ́ èdè yéli mèké bàdá yàlí màkàbà iná màkàbà dàyàlí mekeba ó ní pọ ẹnu rí ọ̀fẹ́. his mouth be wide. wọ́n tún pè mí kí n tún travel wá sí stéètì tí wọ́n wà. wọ́n kó five thousand lé mi lọ́wọ́ wọ́n ní máa rọ̀jò àdúrà mo tún bẹ̀rẹ̀ àdúrà àwọn kan ló ní problem èmi lọ́wọ́ farasin sílá. ẹ jẹ́ ìran àṣẹ ìdá màsálìkápá àdá àlégèrú ègègè yá edu èké fárú amásàdá àbàmì ọwọ́ tó fara sí sí ọlá mo bẹ jẹ́ ọ jáde lára rẹ ohun tí ọ̀pọ̀ òfin mọ̀ rèé o bí ọwọ́ kan farasin ọlá olúwa ẹ máa rí àánú bá ẹni pé ẹlòmíín bá ti rí ìyanu díẹ̀ ó gbàgbé pé ogun ti tán ọwọ́ ń bẹ lára jẹ́ pétérù ó kàn rí ìyanu díẹ̀ ni ọwọ́ yìí ti wá dàgbà kó tó di pé pétérù ọ̀dà dúró torí ipò kẹjà níjọ́ kan ó rò pé ogun ti sẹ́ni ogun ọ̀sẹ́ o nígbà jésù jáde láyé tán ebi dé padà ah, mo bẹ Jésù sí ọ ọwọ́ tó fara sí sára tó fi ojú ayé rẹ tó bó o bá sàmì ọ̀run gé ọwọ́ yẹn láàrú nígbà jésù jáde láyé tán wàhálà dé pétérù ò ní tí ó jẹ mọ́ ebi pa padà ó padà sétí odò má gbàgbé ọdún mẹ́ta àtààbọ̀ sẹ́yìn pétérù ní aṣọ lọ́rùn pétérù ń fún àwọn ẹni ṣùgbọ́n lélẹ́yìí ìhòòhò ni pétérù wà á dá yálì mẹ́kẹ́ bá dá yálì màkàbà edu eke yaali meke va o Pétérù wà ní o ọwọ́ aṣọ nídìí o tó ń tú àṣírí rẹ tó bá ti bò díẹ̀ èké yé meke vada yamasala mo bá Jésù sọ bó o bá sàmì iná gé ọwọ́ yẹn lọ. Yo Peteru wa. Peter was naked. He had no cloth to cover him. Ene meke barua masada. Jésù wá lọ bá lórí omi. Jesus went to meet him on the sea. O Jésù ni. Jesus said to him. Kí ni ń What is your problem? Ebi ń pa yín àbí. You are hungry. Ṣé ẹ fẹ́ jẹ ni? Wọ́n làwọn fẹ́ jẹun. Ẹ sún àwọn sómi. Nígbà àwọn gbé ẹja, wọ́n bá iná nínú ẹ̀. That is why tó fi gbọ́dọ̀ nínú nù. Sọ pé I carry fire. Ìdálé kàpáyà masada. Àṣẹjáde sí ọ. Mo bẹ Jésù. Gbogbo gbogbo àjèjì ọwọ́ tí ń bẹ lára rẹ mo rẹ iná olúwa iná gé ọwọ́ yẹn lónìí iná mẹ́kẹ̀ fáadà yá àlè màkàbà èdúgẹ yá màkàbà àdà yá àlè mẹ́kẹ̀fà èdù èkè yá àlè mẹ́kẹ̀fà èdù èkè yá àlè mẹ́kẹ̀fà ru àmàsádà ọwọ́ yìí farasin. he said was hidden. Mm ọwọ́ ìdúró síbẹ̀. the end was there. pétérù wà ní o. peter was naked. wọn ò rẹ́jà mú o. ogun tó jà lọ́dún mẹ́ta àtààbọ̀ sẹ́yìn ogun yìí tó bẹ̀rẹ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ránṣẹ́ sẹ́nìkan ogun àti ìgbàdégbà tí ń dìgbà jà ọ́ ẹnìkan bá àwọn kan bẹ̀ bílé wọn bá ní pírọ́blẹ́mù lọ́dún mẹ́ta jẹ́ ń bá ṣètò ẹ̀ bọ́bá tó pín ọdún mẹ́ta ogun yẹn tó máa dìde padà torí pé ogun yẹn farasí ọgbọ́n kan farasí ó ń jayé rẹ̀ lógun mo gbé idà sókè bó o bá sàmì ọ̀run kí ọwọ́ yẹn náà ìdè mẹ́rin keva adayama sadalia kaba adakede yalima kaba edueke ya amasadali kabaru amasadaya gbọ́ ní bẹ́tẹ̀rù soko ó níta nìyẹn náà wọ́n gbé iná jáde. brought fire àti ẹja ògùn náà láàrin omi hmm. ìyẹn ni pé nígbà tí wọ́n gbé ògùn náà láàrin omi ogun kan bẹ nínú agbami ayé tí ń jà iná ògùn náà tí wọ́n gbé jáde omi ọ̀pá that is fire of God ẹja tí ń bẹ lórí ẹ ẹja yẹn gbẹ ìyẹn ni pé bó o bá níná ná o tó nílò máa rẹ́dì o nílò àti dààmú kí n ma ó ní ta nìna wọ́n ní Jésù ní ọ bọ́ sínú omi mi wọ́n ní ọ̀gá ẹ kán lómi ni ó nítorí ayé mi wà ní o ẹni tó wà ní o ayé rẹ̀ kì í wu ọlọ́run ádámù ó ní mo gbóhùn rẹ ẹ̀rù bà mí olúwa títí ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò lè bá sọ̀rọ̀ mọ́ mo gbóhùn rẹ ẹ̀rù bà mí wọ́n ní kí ló dé ó ní ogun ogun òwò ti jà mí àṣẹ agbára sọ́ni di o tó dúró ti sẹ́rẹ̀ rẹ tó dúró ti ayé rẹ mo bẹ̀ Jésù bó o bá sàmì iná gbé jáde láàárọ̀ ìdámẹ́sẹ̀ yẹ́lì ẹ̀ka bọ́ọ̀rù àdá ẹ̀dàrú gẹ́gẹ́ yamasada èdú èké yamasada lẹ́yà ọwọ́ ẹ̀sọ́ nídìí o tó farasin sí ọlá mo bẹ̀ Jésù ta ló sàmì ọ̀run gé ọwọ́ yẹn dà jẹ́ mọ́ sami, àṣẹ mọ́ sàmì. mo kú ò níbẹ̀ o pẹ̀lú omijé lójú mo sọkó mo tó wá gbéra mo tó gba ìsọjí uh, ní ní bọ̀dí lẹ́kọ̀ọ́ tòní navy town mo tún fi ọdún kan àbọ̀ ṣe sọjí five thousand tó lówó mi àní àtúni ilẹ̀ ni mí I'm a deliverer minister màá gbé ọwọ́ lẹ́yìn iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu ọ̀sẹ̀ mi Pastor, tí ń pè mí sí program wọ́n sì fi bùn ní mọ́tò bíi méje ìmọ̀ kàfádà yà màsàdà bọ́gun ọ̀bá sẹ́ ẹ̀bùn ẹlẹ́bùn lèyàn ó bíúdì tí èkú ìdálì kẹfádà yà màsàdà padà bọ́gun ọ̀bá sẹ́ ìran oníran lèyìn ó wò torí ọwọ́ kan fara sísí mi lára five thousand mo sunkún o èdè kéyàlì màkàmà àdáyálìmọ̀ ògúnyẹmí gba àlàáfíà mo sunkún o pàpà síbẹ̀síbẹ̀ ogun yẹn ò sẹ́ mo bẹ jésù ogun tó ń fi ẹkún bẹ̀ tó ń kọ̀ tí ò sẹ́ ogun tó ń fi àwẹ̀ bẹ̀ tó ń kọ̀ tí ò sẹ́ ta ló sàmì olúwa gbé ogun yẹn rẹ̀ nínú òrìn àjò mo rí pastor. kan ó ní ẹ̀bùn ń bẹ lára rẹ̀ olúwa ń lù ọ́ I can't pay your salary. jẹ́. Yeah kí n máa fún ọ ní owó. let me give you money. tí n bá ní máa fún ọ yìí lè fún ọ. if I want to be torí ẹ̀bùn ara rẹ̀ pọ̀ jẹ́ n fún ọ ní programu kan kọ́ ọmọ sí ìrọ̀lẹ́ sunday kọ́ ṣùgbọ́n kọ́ ọmọ ṣiṣẹ́ nínú church mi ṣùgbọ́n máa ní ọmọ sí ìrọ̀lẹ́ sunday bọ́ ọba ti sí ìrọ̀lẹ́ sunday tọwọ́ tọ́ ọba ti rí mbẹ́ máa fi sí owó sẹ́ rẹ̀ ṣùgbọ́n mi ò ní lè sanwó sẹ́ rẹ̀ mo ní emergency mo ní kílódé mo ní torí ẹ̀bùn pọ̀ ẹ̀ lé mi ó ní láyé bó ń bá ṣe bẹ́ẹ̀ kò rí báyìí kò rí báyìí mo bá ní mo ti gbọ́ mo bẹ̀rẹ̀ program bọ́wọ́ bá fara sí bíire bá ń bọ̀ ọ̀tẹ̀ ó dìde àfi bí ogun bẹ́ sẹ́ ẹ jẹ́ ńlá ṣẹṣẹ́ nìkan mo bẹ jẹ́ abàmì ọwọ́ tó ń bẹ lára rẹ tó tako ire iná àti àrà olúwa ó gé ọwọ́ yẹn ah, lára ẹ pín àwọn ènìyàn wọlé mo bẹ̀rẹ̀ program oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin àwọn èèyàn bá dé aago mọ́kànlá la máa parí sáfíìsì tó bá ti di aago mẹ́rin aago méje ni ìpàdé ní first sunday nígbò di first sunday pásítọ̀ bá ní no a máa ṣèṣìn dá aago mẹ́ta kódà yóò tirẹ̀ àwọn èèyàn wọn ò lè mọ̀ lọ́ọ́ lé àwọn èèyàn bá ní aago mẹ́ta náà dá a kàn fìyẹn dúró the program we and to marry me. four pm program. ó ti ń dìtẹ̀ program as it's rebelling the program is expanding. program ń the program is expanding. a lè lo chọ́ọ̀tì mọ́ o a bọ́ sí ìta ní gbangba èdèkèrú amásàdáyà ẹjẹ́ ìran ṣẹṣẹ́ ni àdáyà alimẹ̀kẹ̀ varua àdá alikẹ̀rú ẹ̀gẹ̀ yamasada ogun tó gbà wẹ̀ fún tí yóò sẹ́ ogun tó gbàdúrà lé lórí tó mú ká máa takùn ọ́ níbi tí ire wà ta ló yé mi Adébísí you are welcome. You are welcome. àwọn tí máa jọ ìní okùn ìṣẹ́jú bíi mẹ́wàá mẹ́wàá. You are welcome. so now ó á bà mí ogun ní sá pásítọ̀ yẹn bá pè mí nígbà òdọ́jọ́ kan a bá parí program màmá kan ní mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa yà mí lẹ́nu last month tí mo wá program mo bí ọlọ́run kó ṣe yanu ọlọ́run ṣe yanu o ó fún mi ní nǹkan kan mo wá pín ìdá mẹ́wàá rẹ̀ méjì mo kó àfù lọ chọ́ọ̀chì mi àfù tó kù mo kó wa màmá yẹn wá fi five hundred thousand àti ẹ̀kílẹ̀ ẹ̀ ọ́ sàbánibó ni ká sanwó owó ọ̀rẹ́ táwọn èèyàn dá mo ní ẹ pín fún gbogbo ìrànṣẹ́ ọlọ́run bébí ọ̀gá ti bèmí ní owó tó máa wọlé nígbà ọ̀dalẹ̀ ọ̀sẹ̀ owó dà chẹ́ẹ̀kì ìdá lóní òtí fọ́gà mo bá lọ bọ́gà ó ní nígbà tí èsì pọ̀ ya wèrè owó la jọ sọ àjọ sọ̀rọ̀ chẹ́ẹ̀kì tó kò sí ń tọkàn ọ́ mo ní ẹ̀jọ́ ọ̀dẹ̀ ẹ̀bùn mi ní fifty thousand nínú five hundred kí n fi sanwó rédíò station tí mo ti lọ sí ó ní hundred naira mi ì lè fún ọ bí n bá fún ọ kọ́lọ̀ ń bá mi jà mo sunkún o olúwa wípé òjò ìwọ ló ní problem àṣẹjáde sí ọ ogun tó ń dìgbà jà bó o bá sàmì mo bẹ jésù iná gbé ogun yẹn lọ idà máa ṣàyẹlì akabaru adalikeba ogun adigbàjà ni ọwọ́ tó fara sẹ́yìn sá idà máa àmà akani owó tó farasin ni ọjà Jóṣúà lógun èkè yáálí mẹkẹba ọwọ́ ìyọ ayé Jóṣúà lẹ́nu akáni Sunday Kato ẹ máa rí ànúgbà èdú ekeru àmásàdàlíà ẹ lè connect ti YouTube tó o bá ti rí wò dáadáa bí ìdálé èkèfà mo rán àṣẹ láti inú ọ̀run abàmì ọwọ́ tó farasin sí ọlá tó fi àkókò rẹ ṣòfò mo pé ìpè ọlọ́run àwọn àpọ́sítẹ́lì olúwa gé ọwọ́ yẹn àṣì owó àbúrò bàbá mi ní bẹ lára mi. so I had the end of my uncles in my body. ìnàmà sáàdàlíà kàfàdà ọwọ́ tó farasin ni. that was it. idiot. ó sì fọjọ́ orí mi fún mi. níbi mo ní pè. kí ló dé. ọ̀pọ̀ ẹni ìpè ní ìsìn. àní mo ti kú òní lẹ́vù àwọn pásítọ̀. àwọn pásítọ̀ tí máa pe àdúrà tí wọ́n sọ pé ẹ gbà dáadáa gbàdúrà dáadáa gbàdúrà dáadáa èmi tí mo mọ̀ pé edu eye kéva dayali makaba èmi tí mo mọ̀ pé gbogbo rẹ̀ bá sẹ́bi tèmi ọ̀bà sẹ́ ọ̀tẹ̀ mọ́lẹ̀ lọ́ni èmi náà gbà fúnra mi pásítọ̀ kan kú lórí òkè agbé òkú rẹ̀ lọ sí Kwara nígbà dé Kwara agbóku ẹ̀ lẹ̀ afẹ́sì kú ẹ̀ àwọn fámìlì wọn olórí ẹbí wọn ní kẹ́ẹ̀tọ́ sí ẹ̀sìn pósí tẹ́ni ọ̀lẹ́ máa rí ànúgbà ẹ pé àwọn èèyàn wọlé ẹ̀sìn pósí àní kristian fẹ́ ṣàdúrà ni ó ní àwọn ẹsẹ̀ kiri yóò àwa ní ẹ̀sìn tiwa o ọwọ́ pé nígbà mẹ́ta saka saka saka hmm. ebọ́ sanlé fún wa àwọn tó sanlé fún àwa náà wọ́n gbé ọwọ́ abáyé ó ní jò ní ó yí orúkọ padà olóòdì kiri yóò àwọn tó lọ bá wọ́n ti gbé ọwọ́ abáyé ó sì gbé ọwọ́ ó sì fọ́ etí o ní ìgbà méje jáde. Jésù. Ó ní ẹ lọ bò mọ́lẹ̀. Don't bury it. Ojú mi pọ́n. Mo bú sí ẹkún. Mo gbóòrò Olúwa pé bọ́ ọ bá ní Jésù. Bọ́ ọ bá lè gbàdúrà kó mú Alẹ́ ìgbàgbọ́ ń dúró. Mo sọ tẹ́lẹ̀. Mo bẹ Jésù. Nítorí Olúwa àti nítorí agbára rẹ̀. Ogun tó fẹ́ fi ọ́ sẹ̀ sí. Bọ́ ọ bá sàmí. Olúwa gbé ogun yẹn mo wá kú níbẹ̀ mi ò lè mo sunkún tí mo fi wọ Ìlọrin tí mo fi wọ Ìbàdàn hmm. mo sunkún débàdàn ìgbà mo débàdàn mo lọ bá arúgbó ìrẹsì Ọlọ́run arúgbó ìrẹsì Ọlọ́run tí mo lọ bá it's over one hundred and twenty years mo ní bàbá kí ló dé tó gún dìde sọmọ ọlọ́run mo ní ọmọ ọlọ́run o mo ní lágbájá tó kú tá a gbé òkú ẹ̀ lọ́lé báyìí báyìí lórí wọ́n lẹ́ni ó kú tẹ́ ẹ gbé lọ́lé ọjọ́ wo lórí tó gbàdúrà fúnra rẹ̀ ni ó máa ń gbàdúrà fún yẹn ni kì í gbàtara rẹ̀ arẹwà ẹ máa rí àánú gbà mo sọ tẹ́lẹ̀ sí ogun kan farasin sí ayé rẹ èdè èké yá máa bó o bá sàmì iná gbé jáde láàárọ̀ èèyàn a máa gbà búrú ọ̀dọ́ tí ó jogun. Uh-uh yóò dẹ̀ farasin sáyé èèyàn gbogbo àṣírí ayé rẹ ọwọ́ ẹ̀ ló máa wà bọ́n bá ṣe fẹ́ rìn ọwọ́ ẹ̀ ló máa wà èèyàn máa ní àbúrò nílé láàtọ̀ fún àbúrò lọ́ọ́ bá ń gbòòrò lọ́ọ́ bá ń sẹ́ẹ̀dì ẹ̀ àbúrò sọ pé òróró tẹ́ fẹ́ sẹ́ẹ̀dì àwọn náà fẹ́ lọ́nu ó náà sì tún ṣe nǹkan sóróró á sì gba òróró ọ̀dọ̀ padà nígbà ọba mọ òróró dàn kò ní ṣiṣẹ́ tí ẹni ó ṣe torí ogun tó farasin ni mo bá Jésù sọ̀rọ̀ èké yá máa kábà hedue keyama kava ada yame kerua ogun aba mi fara sísá mo bẹ jésù o bó o bá sàmì olúwa ogun yẹn rẹ ajíbóyè ẹ máa rí ọmọ sí a máa wà lọ́dún èèyàn tó lọ èkè fáadà yá máa ọmọọṣẹ́ a máa wà lọ́dún èèyàn èèyàn máa kọ́ lélẹ̀ tí ó ní kẹ́gbọ̀n ọmọ mójútó tí ẹ̀gbẹ́ ń wọ́n padà dáṣẹ́ ilé dúró pé bọ́ bá parí ilé agbára ò ní ká mọ́ ó dẹ̀ sẹ́ndì owó sí bọ́lẹ̀ bàbáde ẹ̀sà àní kò gbé iná dání ìdè mẹ́kẹ̀ fàyà má sàdà mo bẹ Jésù fún ọ ẹnì kẹsàmì ogun kan bẹ lára rẹ ọ fọra sí èdú èké yá màsàdà ó ó dìgbà dìde akí àfádà yàrá sàmà bó o bá sàmì ogun yẹn lanadà bí o bá sẹ́ ilé ọkọ tó fẹ́ lọ ìbọn ọba lọ kán má tún sáré lé ọ jáde mbẹ kọ́ má sáré wọlé tó sáré jáde ó sì mọ̀ pé wọ́n ti kọ́ ni you marry today <laughs> tomorrow no more ó lè mọ̀ rọrùn àti gẹ́ẹ̀tì mi torí wọ́n ti fi ègún lé pé tomorrow no more ilé ibi tó wọ̀ lónìí ló sì lè yìí ẹnẹ kẹfà ogun abàmì tó fara sí sí ọlá tó dìgbà jà ọwọ́ abàmì tó fara ara sí tí ń jayé rẹ lógun mo bá olúwa sọ ta ló sàmì ọwọ́ yẹn gbẹ láàárọ̀ adéọlẹ́ ẹ máa rí àánú ẹ pín àwọn ènìyàn wọlé ọlọ́wọ́ bàbá yẹn wá sọ fún mi pé tó orí kó gbàdúrà fúnra rẹ a máa gbàdúrà fún yẹn ni èdè ìyáálí mẹ́kẹ́bà yóò dára fún yín ìmàkàvà dáálì màkàvà yóò dára fún yín tó ọ wọn ní a máa gbàdúrà fún yẹn ni ọgbà fúnra rẹ ogun rẹ ọsẹ bẹ́ẹ̀ lèmi náà ń dáwọ́ lẹ́yìn nígbà yẹn ogun bẹ láyé mi ṣùgbọ́n mi ò gbà pé mo lógun mo ní mo ti gba jésù ẹgbẹgbẹ̀rún kọ́là gbógun ọ̀bà sẹ́ ayé ọ̀padà béèrè ni méjì ò ti gbà pé kí ni tú díẹ̀ ìdá màsádàyà mo bẹ jẹ́ èdú èkéru àmàsà ogun afárasí tó dúró ti ayé rẹ̀ ẹnì kẹsàn-án ó bá yìí ní jáde ó rí i pé it's unusual. it's unusual. lóru náà fi parí ni mo lu aago. I was reading the bedroom. tèmi yé mi. I understand what I know. mo ń lé àwọn ẹ̀mí òru mi. I was standing at the spirit of darkness. tèmi yé mi. ọ̀pọ̀lọpọ̀ tí ń rìnrìn àjò. ẹ̀mí òru lọ da dúró. the spirit of dream that is something. ìdí tí mo gbóhùn olúwa ni pé lu aago lóru òní. mo fẹ́ lé ogun kúrò lára àwọn èèyàn. ìdí tí mo fi ń lù nìyẹn. iná mèkè bárúwá má sàdá akeyama sadaya egege dayama keda edudu geru gege eya keva daya ni ah, makaba edu ekeya ni mekeva mo bẹ jẹ ogun tí ò di òní oh, tẹsítímọ́nì ogun tí ò fàyè gba ẹ̀rí ẹ̀ e. mo bá olúwa sọ̀rọ̀ ọlọ́run àwọn àpọ́sẹ́lì èkèyà alímẹ̀kẹ̀bà èdúkẹ̀yà màsàdà bó o bá sàmì ó bá iná jáde ẹ pé àwọn ènìyàn wọlé edukẹ yamasada ọwọ́ tó fara sisi mi lára tó dá mi dúró jáde lára kí ni mo ní kó ṣe ọwọ́ tó fara sí sí mi lára tó dá mi dúró jáde lára ọwọ́ tó fara sí mi lára tó dá mi dúró jáde lára ọwọ́ tó fara sí mi lára tó dá mi dúró jáde lára ọwọ́ tó fara sí sí mi lára tó dá mi dúró jáde lára ọwọ́ tó fara sí mi lára tó dá mi dúró jáde lára ọwọ́ tó fara sí mi lára tó dá mi dúró jáde lára ọwọ́ tó fara sí mi lára tó dá mi dúró jáde lára láìdé àbọ̀ òtún rí báyìí ọ̀pẹ̀ òtún máa rí. Mm. nígbà tó délé ọkọ tán kò tó lóyún ní o ọdún kìíní ọdún kejì nígbà ọdún ọdún kẹta wọn ló ní fibroid wọn ní ọlọ ọpẹrẹtì ó sọ ọpẹrẹsìn fibroid kò tó lóyún ní o láàrin ọdún méjì wọn ló sì tún ní padà wọn ló tún bẹ ọpẹrẹtì yẹn bẹ tún ọpẹrẹtì yẹn wọn bá dẹ kẹta ṣé ò ní gbélé ọmọ ìkú ọmọ ẹni ó lò fẹ́ dìsọ yẹn inemeke fada yamasada mo bẹ jésù mo bẹ sàmì àtòun àtọwọ́ rẹ̀ àtàwọn tẹjọ ń jíṣẹ́ iná àti àrá ó kọlù wọn lónìí èdè kèrú amásàdà àkéyàmẹkẹ bárú amásàdà ẹ pín àwọn ènìyàn wọlé àjèjì ọwọ́ tó farasin sára mi àjèjì ọwọ́ tó farasin sí mi náà tó dá mi dúró iná gbé jáde kí ni mo ní ó gbé jáde ìdákẹ́yà màsàdà iná mèkèrú àdà àjèjì ọwọ́ tó farasin sára mi tó dá mi dúró iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹ gbé jáde iná olúwa ẹgbẹ́ jáde iná olúwa ẹgbẹ́ jáde iná olúwa ẹgbẹ́ jáde iná olúwa ẹgbẹ́ jáde iná olúwa ẹgbẹ́ jáde iná olúwa ẹgbẹ́ jáde iná olúwa ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde ẹgbẹ́ jáde èké yàmá kàwé. Idreke Yamasada. Bí obìnrin mi ṣe dúró nìyẹn. That is how some women are operations. wọ́n plant ọmọ sínú ẹlòmí. the teacher planning some people. gbogbo tẹ́ sí ọ. how were they doing. ọmọ yẹn padà dúró. at the end of the day. torí ọwọ́ kan bẹ̀. because they give them one. ọmọ mi kan bẹ̀. it's not mine. nígbà tí. why. ó ní wọ́n máa gbé ọmọ sóònù. na they will do the child planting. wọ́n ní wọ́n máa gba igi ìyá ọkọ òun. they will take away. wọ́n máa gba sperm ọkọ òun. and sperm husband. wọ́n máa gba igi tóun. they will take away. wọ́n ní wọ́n máa gbé ọmọ sóònù. wọ́n ṣe nígbà mẹ́rin kò dúró. ọwọ́ abẹ́rẹ́ mo ní bọ́ ọba fẹ́ rí di tẹ̀lé mi lórí òkè. èmi ò ní ọgbàdúrà o kàn sùn lórí òkè bí n bá ti fẹ́ máa lọ wọnú mọ́tò ẹni bá ti kọ́kọ́ pè ọ́ oníjọ́ lógun bá a ti ń sọ̀kalẹ̀ ẹni tí ń yọlẹ̀ lọ́kọ̀ pé níbo lọ wà ó ní kò sí kò sí òun wà lé olóòlè ilé wo lọ wà ó wà lórí òkè àmọ́ wà lé bó nípa fóònù ẹ ẹni tí ń mọ́nítọ̀ rẹ ọwọ́ tó fara sí sí ọ̀la tó tún mọ́nítọ̀ rẹ akẹ́fàdá yamasada bó o bá sàmé olúwa gé ọwọ́ yẹn dà ó ní jẹ́ ń bá ti gbé kinní yẹn sólà òun máa rí eku ẹni sì rí eku ti mọ̀ pé eku ń jẹ ògo ni bó bá ti lálàá yẹn nǹkan yẹn bàjẹ́ nù ìnẹ̀mẹ̀ ẹlòmíì ti ṣẹlẹ̀ méjì ẹlòmíì ṣẹlẹ̀ kẹta torí ọwọ́ kan ní adayama sada ẹ̀dá alígẹrú ẹ̀kẹ̀kẹ̀ yamasada mo bẹ jésù tí ọ bọ́ ọ bá rà mí ṣe àbàmì ọwọ́ tó dúró tì ọ láti yọ ọ lẹ́nu ìdà olúwa tó papọ̀ mọ́ iná ó gé ọwọ́ yẹn dà ìkáàpá yamasadaliya ẹ̀gẹ̀yà alíkèrú èdèdè eyali makavaru keda akiyama saliakava adá alíkèrú ègègè yàtọ̀ mo bá jésù fún àjèjì ọwọ́ tó farasí sí ọlá tó ń di ayé rẹ lọ́wọ́ idà olúwa tó papọ̀ mọ́ iná ó gé ọwọ́ yẹn dànù iná máa sàálì àkàbà mo wá kó nígbà mo ti rógun tí ń jà mí mo ní òsì problem mọ́ àìmàdúrà gbà a máa jẹ́ èèyàn pẹ́ lóko àdúrà ẹ̀yin tí ẹ bẹ̀rẹ̀ àdúrà tẹ́ ń lálà tó le o tẹ́ fi mọ̀ pé àdúrà tẹ́ ń gbà tẹ́lẹ̀ kò lé ọ̀kan ọ̀tá eléyìí tẹ ẹsẹsẹ ń gbà yìí ní nǹkan wọn ìgbà yẹn ni wọn máa gbé ìran tó le ẹ̀yin náà ò ní dákẹ́ nípa àwí ìyanu bẹ́ẹ̀ sọ pé ẹ borí bẹ́ẹ̀ ṣe borí wọn nìyẹn mo wá di orí òkè mo gbé aago àdúrà mo ń lù káàkiri orí òkè bí ọba bá laago láyé àti ìjòyè oh, àtọmọdé àtàgbà wọ́n péjọ sọ́dọ̀ ọba ni ẹ̀yin ogun ọ̀run orí òkè ọ̀dọ̀ mi ni ẹ máa bọ̀ o àwọn èèyàn pọ̀ lórí òkè kálukú ń gbàdúrà èmi ti kógun ọ̀run ọdọ. ọ̀dọ̀ mi ni ẹ wá mo ní ẹni mo lálàrí ọjọ́ méjìlá bọ́ bá jò ní bẹ́ndì ọ̀rọ̀ mi ẹ mú kúrò lọ́nà gbogbo ọ̀tá kọ́ ní wà láyé tí rí serere yìí gbàgbé ẹ̀ àwọn ọ̀tá kan bẹ́ o bí o bá jáde láyé ó kàn máa sákìní wọ́n gbàgbé pé wọ́n gbé Jésù sálọ olùgbàlà wọ́n gbé sálọ fódìdí ọdún mẹ́ta kò lè yọjú lé wọ́n gbé sá oh. nígbà òpọ́dún mẹ́ta bọ̀ Olúwa sọ pé pé ẹni tí ń wẹ̀mí rẹ̀ ó ti kú ẹnì mẹ́kẹ̀ bàdá yáàlì màkàmà ọkùnrin tí ń sè lára o ní fàṣírí ẹ̀ràn mọ́ ni. the man that envies you don show your spirit. ìkéèdà yá máa sàdá ẹ̀pẹ́nu ẹ̀pẹ́nu ẹ̀mọ́ bó ti jẹ́ nìyẹn ìmọ̀ kàfàdàyà bí mo ṣe laago tán mo ní bí ò bá sí di ọ̀rọ̀ mi ẹgbẹ́ ìdílé o olúwa sọ fún joseph pé ẹ dá jésù padà ẹni tí ń wẹ̀ mí rẹ̀ ti kú nígbà tí mọ́ọ̀sì tolúwa ní ọmọ lọ ó ní mi ò lè lọ wọ́n ní kí ló dé ó ní torí kírímìnà ni mi wọ́n ní kí lẹ́sẹ̀ rẹ̀ ó ní wọ́n ń wá mi wọ́n tẹ́ẹ̀dì ni mi ó ní kí ni màá ṣe wọ́n lẹ́ni tí ń wá ó ti kú mo rẹ́ àṣẹ gbogbo ẹni tó péré ní alágbára tó fi agbára rẹ̀ yọ ọ́ lẹ́nu bó o bá sàmì idà bínú olúwa ó kọlù wọn láàárọ̀ kéèvà màsàdà máa ní mi ni mo ń lọ jẹ́jẹ́ rẹ lọ ń lọ kí lọ wá wá sáyé fún edeke yali mekeba edueke yali makaba ìlí makaba dàyà makaba edueke yali mekeba àdáyà màsàdàlíà mo rán àṣẹ sí ọ ẹnikẹ́ni tí ń yayé rẹ lẹ́nu ádámà kaba ẹ̀dúgẹ̀rú egége ìyàlẹ́ àkàbà bó o bá sàmì olúwa kọlù náà mo sọ tẹ́lẹ̀ èmi wá lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ẹni tó ò lè dámọ́ tó sọra rẹ̀ dogun rẹ̀ ẹni ò lè dámọ́ tó fogun jayé rẹ̀ ẹni ò lè dámọ́ tó ní ayé rẹ̀ lọ ẹni ò lè dáàbò tó yọ ayé rẹ lẹ́nu mo bẹ jésù ta ló sàmì olúwa kọlu náà ọwọ́ tó farasin ẹ mà ẹ mà sọ pé ẹ̀mí mímọ́ wọnú ilé mi wọlé ọkọ mi wọ àgbègbè mi wọnú àgọ́ mi ọwọ́ tó farasin ti ń bẹ níbẹ̀ ẹ fi iná gbé jáde ẹ fi iná gbé jáde ẹ fi iná gbé jáde ẹ fi iná gbé jáde ẹ fi iná gbé jáde.

i'm sleeping alone. mo sì weak. and i'm weak. okay mo ló ti tó gbà wò mo ló ti fẹ́ tó bí oṣù mẹ́rin báyìí àwọn ó sùn àwọn dẹ̀ ń weak àwọn ó sùn àwọn dẹ̀ ń weak ní last year nìyẹn mo wá jí lóru mo fẹ́ yípo church mo bá rí ọmọ ọ̀dọ́ wọn ìwọ ọmọ ọ̀dọ́ yìí rèé báwo ló ṣe débì màmá tó wà lọ́dọ̀ àwọn kan ó ní wọ́n ń bẹ ta lọ wá ó ní boyfriend òun lòun á pàdé church mo ní sẹ́ǹsẹ̀ pàdé boyfriend and ni ta boyfriend yẹn bí bọ́ọ̀ yẹn bá ní àwọn jọ sọ̀rọ̀ ni mo ní bọ́lẹ̀ tí ń pàdé tẹ́lẹ̀ ó ní ní àwọn ni ṣùgbọ́n ń gbé àwọn délé àwọn lánàá ilẹ̀ rọ o hmm. àwọn ò lè sunlé òun wá lókè káwọn lọ fara sí church o ṣe jáde lé ṣé mọ̀mọ́ ọmọ ni ó ní wọ ọmọ ọ̀dà máa lọ lé mọ́ pé mọ̀mọ́ láàárọ̀ ọmọ ọ̀dọ́ yín mo rí o mo rí chọ́ọ̀chì o ó lóun wá sùn ó wá boyfriend yẹn ọmọ tẹ́ ẹ gbọ́ ọ̀dọ̀ ó ní boyfriend yẹn o boyfriend màmá ní à ah, òní ní ọ̀jáde wọ́n bá lọ kẹ́rù ẹ̀ ibẹ̀ wọ́n ti rí oògùn oru tó fi ń finú oúnjẹ fáwọn as he saw the medicine she has been giving the woman to eh? sleep. ìyá ah, ah. ó sùn yà wíìkì oṣù márùn lè fún ìyá lóògùn oorun lò lẹ́ẹ̀fídè yóò kàn dá wọn dàbí márùn bẹ́ẹ̀ pé ọyẹ ẹ̀sà sùn para ìdálì màmá náà sùn lọ àwọn àwọn owó tó farasin a máa jàyàn lógun ọwọ́ ọkọ nígbà míì a máa jàyàwó lógun jẹ́ ìsàlàyé àwọn ọkùnrin kan bẹ wọ́n gbà pé ìyàwó àwọn lè dìde bí wọ́n bá mọ ọ̀nà tí ó fi dìde wọ́n máa gé torí ọwọ́ tó farasin ni wọ́n gbogbo ẹni tako ìdìde rẹ agbára ti ń lò lórí ẹ bó o bá sàmì iná mú agbára rẹ ìdá alẹ́ èké fàdáyà màsàdà eduge yamasada mo sọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ bíi mẹ́ta wọ́n fẹ́ fún obìnrin kan ní pọ́ọ̀sì ní stéètì kan wọ́n fẹ́ fún ní kọmíṣánná wọ́n sì lépa wọ́n wá ní kó wá dìbẹ́ndì rẹ̀ ní house ó wá fẹ́ lọ sí house ó bá sọ fún ọkọ ẹ̀ pé ọlọ́run ti ṣe o ọmọ mi kan ni ọlọ́run ti ṣe ó ti dayọ̀ kọmíṣánná lóde yìí ọkọ ni ah, ah, olúwa ti ṣe Èdùmàrè sọ̀rọ̀ mi dayọ̀ olówó orí bí wa ẹrù jẹjẹ a lè wílẹ̀ wọ́n jọ kọrin wọ́n jọ yọ̀ àṣẹ ọkọ nípinnu mi ọkọ lọ́lu aṣọ tí ó wọ̀ lọ. he was older and higher clothes gbèjé ń bọ̀ lọ sọ̀tọ̀ wọ̀ lọ nígbà wọn fẹ́ sùn lálẹ́ ọkọ lókè jẹ́ ká mu wáìnì ká sẹlibrétì ọjọ́ ayọ̀ yìí wọ́n bá gbé wáìnì fún àṣì ọkọ ti kó oògùn oorun dà sínú wáìnì. Uh-uh ọmọbìnrin mu wáìnì ó sùn ní alẹ́ èmi ò mọ̀ bó oògùn ṣe pọ̀ tó ìrọ̀lẹ́ ẹjọ́ kejì ló tó jí hmm. wọ́n wá ń pè ní ọ̀sì ní àárọ̀ níbo ló wà ọkọ ní ń gbé ó lóun ò ṣe ó lèmi ni kí n bó ń gbé pé kí n sọ fún yín pé ẹ lọ fẹ́ lómi òun ò ṣe wọ́n sì pé pé ní ìgbà mẹ́jọ ọkọ ní ń gbé o inú bí àwọn yẹn èkí bá máa ṣàdà ọwọ́ àjèjì tí ò fẹ́ ògo rẹ̀ rí tó náwó àti dọ́ọ̀dúró bó o bá sàmì olúwa gé ọwọ́ yẹn. láìdé ilẹ̀ mọ̀ ilẹ̀ mọ̀ ti mọ̀ ọjọ́ mọ̀ ti lọ ìnene kevada yama kaba eduge yama sadali ekeru akabada yama sadali kaba tó ọkọ nígbà tí ó dìrọ̀ lọ́ba lajú ọba níbo mọ̀ wà ọkọ nínú ilé mi ó ní kí n mo ṣe fún ọ tó fi ṣe lé ọkọ níbo ń bọ̀ ọba àgbàpọ̀ yẹn sẹ́nu mi ọ̀ka ọmọ tó lè máa dáná oúnjẹ mọ́ tó rú àmàlà mọ́ tó ṣe bẹ̀ mọ́. táwọn <laughs> èèyàn ò ní gbọ́ lọ́ọ̀sì tó a bá a ti ń jẹ̀bà àti ẹja panla wa yìí ọbẹ̀ <laughs> ta ká máa jẹ bẹ́ẹ̀ ju ká kó ń bẹ̀ lọ yàmà kàfádà yàmà sàdà èdúgẹ yàmà kébà ọwọ́ àlọ́ òfẹ́ padà mo ní bo iné ó lè kú òǹbẹ ọkàn máa gbàdúrà pé kọ́lọ́n gé ọwọ́ rẹ̀ ó dẹ̀ pa ìrìn àjò rẹ mọ́ bọ́lọ́n bá fi ọ̀tá ẹni ẹni wọ́n yí padà sẹ́yìn ọmọ Ísírẹ́lì ó láwọn fẹ́ padà lájijì olúwa níbo lẹ́ ń lọ wọ́n láwọn padà sí Íjíbítì ó ní kí lọ fẹ́ lọ sí wọ́n láwọn fẹ́ lọ jẹ pa ńlá. bẹ́ẹ̀ ni ọlọ́ni ẹja tẹ́ ẹ jẹ́ ń jò ní tẹ́ ẹ fi ṣe oúnjẹ tó bẹ́ẹ̀ o ò lè padà mọ́ o ti débi ọ̀rẹ́dì ọlọ́run ti fi hàn ọ́ ọgbọ́n ọlọ́run ló kù o ò lè jáde ń bẹ̀ mọ́ ẹ ti wọ bẹ̀ ọmọ ti pa yín pọ̀ ayé ti mọ̀ yín pọ̀ ṣùgbọ́n tó kù báyìí èkè yáálì mèké ìbàdàlì màkàbà mo sọ tẹ́lẹ̀ sí ẹnikẹ́ni tó farasin sínú ayé rẹ̀ èdú èké yáálì mèké ìbàdàlì àdáyàmá ṣe dálìkàpà bó o bá sàmì ọlọ́run kò kọlù wọ́n lára ẹnikẹ́ni tó farasí tó jà ọ́ lógun ẹnikẹ́ni tó farasí tó gbógun tì ọ́ ẹnikẹ́ni tó farasí tó dá ọ dúró mo bẹ̀ jẹ́ bó o bá sàmì ọlọ́run kò pọ̀lú lónìí ẹnikẹ́ni tó lè fura ine mekeva daya masada adalikeru egede elu makavaru ama gbogbo ọ̀tá tó pamọ́ tó ń bẹ láyé rẹ tó dá ayé rẹ dúró gbogbo ọ̀tá ìkọ̀kọ̀ tó ń bẹ nínú ìrìn àjò rẹ tó dínà mọ́ mọ́ bẹ Jésù ta ló sàmì idà bínú Olúwa ó kọjá sí wọn lọ́rọ̀ ìwọ náà gbogbo àṣírí kọ́lé yàn tú. try to be secretive mo fẹ́ jẹun ọ̀tá ló ń rò lé lọ́wọ́ mo fẹ́ mú mi o ní àṣírí ẹ pariwo sá áńgẹ́lì àánú ẹ bẹ̀ mí wò iná mẹ́sẹ̀ dáyà kàpá láàyè ń ga tó o ti rẹ́dì báyìí áńgẹ́lì àánú kí ni mo ní kó ṣe ìdẹ́lẹ̀ kìfàdà yàmásádàlíà áńgẹ́lì àánú ẹ bẹ̀ mí wò ogun ọ̀run àná láàárọ̀ yìí ẹ bẹ̀ mí wò ẹ bẹ̀ mí wò ẹ bẹ̀ mí wò ẹ bẹ̀ mí wò ogun ọ̀run àná ẹ bẹ̀ mí wò ogun ọ̀run àná ẹ bẹ̀ mí wò ẹ bẹ̀ mí wò ẹ bẹ̀ mí wò ẹ bẹ̀ mí wò ẹ bẹ̀ mí wò ẹ bẹ̀ mí wò ẹ bẹ̀ wò ẹ bẹ̀ wò ẹ bẹ̀ wò ẹ bẹ̀ wò ẹ bẹ̀ wò ogun ọ̀run àná bẹ̀ mí wò bẹ̀ mí wò bẹ̀ mí wò bẹ̀ mí wò bẹ̀ mí wò bẹ̀ mí wò bẹ̀ mí wò bẹ̀ mí wò bẹ̀ mí wò bẹ̀ mí wò bẹ̀ mí wò wò bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò bẹ̀mí wò èdè lùmọ̀sà mo débi àná báyìí ṣùgbọ́n bíi tí mo sọ kán yẹn bá ọ̀rọ̀ ara rẹ mọ́ o mm, Joseph ló fogun jalè ó náà ní lọ bá àwọn ẹ̀gbọ́n rẹ̀ àlẹ́ dọ̀bálẹ̀ fún mi wọn láàrin bọ́ọ̀ bá ti lè sọ̀rọ̀ jù náà bọ́ọ̀ bá ní ọkọ bọ́ọ̀ bá lè rojọ́ jù bọ́ọ̀ bá ti fi plan rẹ ní lọ́wọ́ yóò padà tún fọ́ta bọ́ọ̀ bá níyàwó tẹ́nu rí ọ̀bá bò gbogbo ntọ́ fẹ́ sí oní ọ̀nà ọ̀rùn ta ọmọ nbà ọmọkùnrin kan sọ̀rọ̀ ọbẹ̀ tíráfù òjé ìyàwó rẹ̀ ọgbọ́n ni ó ní fisa ti bọ́ sí bí mo ṣe ń gbàdúrà olúwa níyàwó rẹ̀ ọmọ ó ní dáàdì ó ní bí má sọ fún láàárọ̀ yìí ó ní kó tó dalẹ̀ ó lè yẹn wá tàṣó ti gbọ́ á ní ẹ̀ ló ọkọ mi fẹ́ tíráfù olúwa ló sì ní kó ṣe níbo nkẹlẹ ìyàwó tó sì ní ló da aláriwo yìí ó gbọ́dọ̀ láṣìírí kése gbogbo àtàtà tótó náà ní gbogbo ẹná jàre ogun ọ̀run àná ẹbí ayé mi wò ìdúmẹkẹdá yamásàdá èmi ò mẹni tó lè bínú sọ̀rọ̀ wà á máa mi ara rẹ̀ ogun ọ̀run àná ẹbí ayé mi wò láàárọ̀ yìí ẹbí ayé mi wò ogun ọ̀run àná ẹbí ayé mi wò láàárọ̀ yìí ni ẹbí ayé mi wò ogun ọ̀run àná ẹbẹ̀ mi wò láàárọ̀ yìí ni ẹbẹ̀ mi wò láàárọ̀ yìí ni ẹbẹ̀ mi wò láàárọ̀ yìí ni mi wò láàárọ̀ yìí ni mi wò ẹbẹ̀ mi wò ẹbẹ̀ mi wò ẹbẹ̀ mi wò ẹbẹ̀ mi wò.

ẹ̀bẹ̀ mi wò ẹ̀bẹ̀ mi wò ẹ̀bẹ̀ mi wò ẹ̀bẹ̀ mi wò ẹ̀bẹ̀ mi wò ẹ̀bẹ̀ mi wò ẹ̀bẹ̀ mi wò ẹ̀bẹ̀ mi wò ẹ̀bẹ̀ mi mi wò èdè kèyàmásà ọmọ tí ẹ jẹ́ kémi ọ̀dá sí public matter. you know why i don't venture to public matter. tó fi jẹ́ pé personal matter lèmi ń dá sí. that i deal with people personally. ìyẹn ni pé bọ́ ọ bá dá àyàn lẹ́jọ́. if you should judge people. bá àánú bá yẹ da láre. he may justify lẹ́jọ́ dáràn. the man that judge is in trouble. ìbẹ̀rẹ̀ ṣubú èèyàn lórí. ìgbà tí ọba ṣàtúnṣe pẹ̀lú ọlọ́run ò lè mọ̀. so public matter kò é kàn mí. personal matter lèmi ń dá sí. tó èmi ń dá sí public. torí mọ̀mọ́ tí tẹ̀yẹ̀ ni. obìnrin sí ọlọ́k kan ṣubú sínú ẹ̀ṣẹ̀ ọwọ́ àlọ́gbàwẹ̀ biribiri twenty one lórí òkè ọlọ́nkọ́lé ọwọ́ pé ọjọ́ méje olúwa wá sọ fún pé mo dáríjì ọ́ èmi ni àánú mo dé sí ayé rẹ padà ẹnikẹ́ni tó bá ti tún fi ẹ̀gàn ẹ̀ṣẹ̀ rẹ bú ọ ògo tiwọn ló fi lò gbà náà lọ sílùú èkó lọ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé rẹ padà ọwọ́ abẹ́rẹ́ ìrìn àjò láàrin ọdún méjì ó tún dìde padà ìyẹn ni pé bó o bá tiẹ̀ lẹ́sẹ̀ lánàá kò sẹ́ni tí yóò lánàá fi àṣìṣe èrè àná lẹ̀ ògo òrí òní ni kó o lépa gbọ́ mi dáadáa bó o bá ń ronú àṣìṣe àná o ò lè tẹ̀síwájú nínú ògo òní apààyàn ni Pọ́ọ̀lù kó tó gba Jésù kò má tà Maria Magdalene ẹlẹ́mìí èṣù ni kó tó gba Jésù kò má tà panṣẹ́gà létí bèbè Jẹ́ríkò ìwárí àná ah, nìyẹn kò mátà kò sẹ́ni tí ò lánàá òní sì dá ọ̀la tó bẹ́tà òní bó o bá ti wá ronú òní o lè lépa ọ̀la o bó bá jí àná ló ronú pé níjọ́ òní bẹ́ẹ̀ ni wọ́n ṣe báyìí o lè lépa ọ̀la jí èmèké fàdà ya màsàdà ó rí pé bẹ́ẹ̀ yẹn bá rú àlà fún mi ní bá sọ mi pé níbi oṣù mẹ́ta sẹ́yìn mọ́ lálàkà màá ní o ti yá àdúrà tìgbà àdúrà tìgbà torí chapter oṣù mẹ́ta ti kọjá kọjá presently là ń wò ìran lèèyàn máa wò fẹ́ràn ìran àná ti lọ ìran òní la fẹ́ sọ ẹnìkan sàmì áńgẹ́lì tí ń jà lọ mo bẹ jésù Mo o bá sàmì ó bí ayé rẹ wo ìdá akábàdà yamakafa èyí ọfẹ nìkan rí mọmọ èèyàn mẹ́rin tọfẹ àná nìyẹn òní là ń sọ nípa ẹ àṣìṣe rí àná òdí ògo rí òní lọ́wọ́ ìwọ lóòrò olúwa ti dáríjì ọ tó gbé èmi ń dá sí public matter torí ẹrù ọrùn mi pọ̀ ó ti ń bẹ lórí mi ìrònú bọ́mọ ológo ó ṣe lògo hmm. kọjọ́ mọ ológo ó sùn o tó oh, ó gbọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ téèyàn ń dá sí òun ló ní wàhálà nù tó kì í ṣe gbogbo ọ̀rọ̀ ibi mọ̀ ń dá sí ẹni pé màá bá ọ sọ̀rọ̀ bí ọmọ ọlọ́run tó gbé public matter ẹnìkan pè mí lamẹ́ríkà ó ní I've been calling you for the past five days now mo ní kí ló dé ó ló fẹ́ béèrè kan ó ní ìránṣẹ́ ọlọ́kan kan bẹ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹ̀ mọ̀ fẹ́ béèrè mọ lẹ́yìn lẹ́ lè tàn mọ́lẹ̀ sí mo ní kí ni irú mọ́lẹ̀ o ó ní mo lọ sóògùn ni gbogbo ṣé ìyanu ti ń ṣe mo lọ sóògùn ni àwọn kan ní òṣògùn àwọn ẹjọ́ ń jiyàn wọ́n wá ní kí n pè mọ́ wọ́n ní ẹjẹ́ ń pè yín kí n confirm mo ní ah, ìránṣẹ́ ọlọ́yẹn ibo ní ń gbé wọn lẹ́kọ̀ọ́ tó ti di monday tí ń bọ̀ ẹ ra tíkẹ́ẹ̀tì ẹ sáré wọ pléènì kẹ́ ẹ wá ẹ yàdọ̀ rẹ̀ bàrà bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ rẹ̀ bàrà ẹ béèrè pé bóòlù ẹ ti ṣe ah, ṣùgbọ́n tí èmi mọ̀ ni pé bẹ́ẹ̀ yẹn bá lu agbára òkùnkùn bọ́ bá fi ṣèyanu agbára tí ń bẹ lọ́wọ́ ọlọ́run òríjìnà ni so èmi lè ṣèyanu tó ju tiẹ̀ lọ i can do all things mo lè so gbogbo nù jésù ẹni tí ń fagbára fún mi òun ló máa ń tọ́tọ́jú bọ̀ èmi ni mo mọ̀ pé mi ò ní kú níwájú olúwa ẹ jẹ́ ìránṣẹ́ ẹnìkan sàmì mo pe àánú láti inú ọ̀run wá bó o bá sàmì àánú bí ayé rẹ wò ìdálé kefada yamasadaliya kabaru kedai èmi tí mo bí sí èmi màá wá jókòó lórí ìyẹn bóde ẹ máa rí ànágbà èmi tí mo lọ́la ni màá wá jókòó lórí yẹn béèyàn bá lo fake ṣé bí original lọ́lọ́run ṣé bágbára ń bẹ lọ́wọ́ ẹ̀ ní bá wá bẹ̀rẹ̀ sí jókòó kí wọ́n máa pa àlọ́ mo rán àṣẹ sí ọ ẹnìkan sàmì mo wá jogbójogún ọ̀rọ̀ ọlọ́run bó o bá sàmì àánú bí ayé rẹ wọ̀ wọ́n já olè wọ́n já olè ní ọ́fíìsì ọ́fíìsì ńlá kan kọ̀ǹtrólà ọ́fíìsì yẹn ní stéètì yẹn ọwọ́ wa bá mi pé wọ́n gbé owó lọ́fíìsì òun owó ìpọ̀ kéèsè bíi seven million kéèsè bíi eight million kéèsè ten million ó ní owó tí gómìnà gbé fóun ó ní ó ní káwọn òpin òun á gbé sọ́fíìdì di monday wọ́n gbé owó lọ àwọn tó gbé owó wọn mọ̀ ṣùgbọ́n àwọn twenty one rèé tó mọ̀ pé wọ́n súnmọ́ ọ́fíìsì òun ẹ bá ń wò ó ta ló gbowó ń bẹ̀ eke da màkàbà dà yáálì màkàbà ìdúkìrú àmàsàdà jẹ́ ìran ṣẹṣẹ́ nìkan èdú èké yá àmàsàdà ó tí ó lè ti gbé lọ. èké yá alimekeva edu èké yá alimakavada ya masada olúwa da padà fún ẹ. ìtura ní wọlé sí ọlábọ́ba mọ́mi lójú oorun. ìtura nìyẹn mọ̀ wá ní èmi ọmọ olè wèrè pásítọ̀ ní mólè mo mo mólè mú èmi ò ríran olójú mọ́kànlùgì ni mí mm. èmi ò rí nǹkan kan o èmi ò mólè o èmi kì í mólè mm. nígbà ń bá mólè tó ní dádì ló mú ọ ẹ mọ bu àdó dádì tẹni wá ń dádì ẹ mọ rojọ́ bò lẹ ṣe rí mm. kémi náà máa ń sọ pé àìsí àìsí èmi ò sí ìrí nǹkan kan ṣùgbọ́n ta ni ń jẹ ṣẹ́gun yìí akíìmù yìí jùbìrìlì àti uche yìí ìyẹn ti àwọn mẹ́rin mọ́lẹ̀ náà ṣùgbọ́n wọn mo lè mú o wọn mo lè mú o ṣùgbọ́n ẹ kó àwọn yẹn kan ti hàn mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti hàn mọ́lẹ̀ bọ́ bá yá àmọ́ yẹn ju kéèsì tó kù ṣùgbọ́n wọn sọ pé ó lè torí mo lè mú o àlàáfíà ni lọ́ba ló ń ti gbọ́ wọ́n bá lọ nígbà àwọn èlò ọjọ́ márùn-ún ní wọ́n bá ń bára ìmírù mi agbọ́dọ̀ mọ̀lẹ́ tani tani mi èkédá yamasada mo bá jésù fọ lónìí ibi òde tó ti sú ọ àánú wá solúsẹ sọ̀rọ̀ ìdá ilé èkèrú emeke vadaya ibi òde. ó ní ìrètí wa pẹ́ ó lé gbogbo wa gbe ó ní olúwa ti kọ̀ wá sílẹ̀ àṣẹ jáde ó débì kan ìrìn àjò sú ọ kò yí ọ mọ́ mo bẹ̀ Jésù àánú dá sí ọ̀rọ̀ rẹ̀ èdùmàkàfàdà yàmàsádàlíkàpà agegeru egege yadaya edunama kavaru gedua akia yamakava edugeru egege yamakava mo sọ tẹ́lẹ̀ ó débì kan kò yí ọ o ti sú ọ mo bí olúwa o àánú dá sọ̀rọ̀ rẹ àti ìyàwó ń jà wọn ní ọ pé wọn ìdájọ ni read your bible very well ẹyin tẹ ń dánilẹ́jọ́ ó náà padà wọn tí ọba pé ìyàwó ló sọ fọkọ ní pé Obi, ni ẹni sùúrù jàre Obi. Obi, Obi, kíni Obi, ọgbọ́n tẹ ọmọ kan ṣe jù bá náà máa ní sùúrù ni a máa mánéèjì wọn ni iyọ̀ ni wọ́n wọ́n ṣe rísà wọ́n ṣe súnmọ́ èké bàdà ya màsàdà ẹni ọlá pásítọ̀tì rẹ tí wọ́n gbẹ́sẹ̀ lé ọ̀yà gbà padà wọ́n ṣe súnmọ́ wọ́n ṣe rísà máa sọ fún Obi, náà pé bọ́rọ̀ ọ̀pìn ni ọ̀pìn lọ́wọ́ àsọdí bàbá wa ó lọ ní sùúrù jàre torí jí n bá sọ pé lágbájá tí mo bẹ̀rẹ̀ wàhálà lórí ẹ̀ bí ìjà bá parí lọ́la ọ̀rọ̀ mi ni wọ́n èsè tọ́píìkì pé pásítọ̀ ọ̀dà ìwà tí ọ̀dà ní bẹ lọ́wọ́ rẹ̀ jésù gun ọ̀dàjọ́ wọ́n ní àmú pàápàá ó ní ẹ̀dá lẹ́jọ́ ẹni tí ọba ṣe rí ẹ̀sọ́ ló kùtà wọ́n fẹ́ tàbí wọn fẹ́ ká ẹjọ́ kan ṣoṣo tó wáwájú jésù nù jésù dọ́gbọ́n àfọ́ ìdí ẹ̀ ta ni ó tọ̀ ń dá àyàn lẹ́jọ́ ọjọ́ fókọ́sì lórí ayé rẹ kó o lè débi tọ̀ ń lọ àṣẹjáde ìdúgẹrú ẹgẹgẹ ya mo wọ jògbójògbón àánú ẹnìkan sàmì ibi ìdájú ayé dá ọdún ọsìn àánú gbé ọ dìde àánú gbé ọ dìde àánú gbé ọ dìde àánú gbé ọ dìde àánú gbé ọ dìde àánú gbé ọ dìde àánú gbé ọ dìde àánú gbé ọ dìde àánú gbé ọ dìde àánú gbé ọ dìde àánú gbé ọ dìde àánú gbé ọ dìde ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé ọjọ́ ayọ̀ rẹ dé lọ ní ẹ̀rí o láìdé wọ́n na àwọn ọmọ là ń lò ọ̀dàbọ̀jọ́ ti ń lọ torí tọ́ba ti ń pé wákàtí kan máa fọ́ tọ́ mi pé ọ̀gá sórí ọ̀fẹ́ o ah, tọ́gbọ́ ìnẹ́mẹ̀kẹ́ fàdà yàmà sádàlí àkàpàrúkì dálí oh kàfà mọ́ sọ tẹ́lẹ̀ ah, ìyanu òjijì tó máa yí ayé rẹ̀ padà ta lẹni ọ̀sàmì ó dìde fáyé rẹ̀. Ah ìyanu tí ayé rẹ nílò tó fi gbàgbé ogun jíjà ẹnìkan sàmì ó dìde fáyé rẹ ìyanu táyàmọ́ rẹ nílò èdú èké yá màsàdà èdú èké yá mákàbà èdú èké yá alíkèrúà oh mo bá Jésù sọ̀rọ̀ ó dìde fáyé rẹ ó dìde fáyé rẹ gbogbo ẹ̀yin tí ẹ̀ retí dọ́kúmẹ́ǹtì àtẹ̀yìn tẹ́ ti sọ fún pé no tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ ti lọ rí àpì àtẹ̀yìn tẹ́ ti lọ gba lọ́yà àtẹ̀yìn tẹ́ wà ní asylum mo gbé Jésù wọ̀ mo rán àánú bíbélì pébi-kíbi tó o bá tẹ̀ òun ò gbàbẹ̀ fún ọ mo bẹ Jésù sí ọ ìwé tó o nílò Ọlọ́run kò gbà jáde Adékúnmi yọ àwẹ́kọ̀ ìwé tó o nílò dọ́kúmẹ́ǹtì tó o nílò èdè èké àdáàlígẹrù ègègè yá ìlú mẹkẹfà mo bẹ jésù ta ló sàmì olúwa gbà jáde ìwé tó o nílò mo bẹ jésù olúwa gbà jáde ẹ̀yin tí ẹ lọ ilé ọkọ àdúrà yín pé ọjọ́ méje lónìí lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ìrìn àjò òbújókò rẹ tó ti dàrú tẹ́lẹ̀ ọ̀run dá sí lónìí àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú yanjú ọ̀rọ̀ rẹ àánú dá sí ọ àánú dá sí ọ àánú dá sí ọ àánú dá sí ọ èdú èké yá màsàdà ọ̀run yà ọ́ lẹ́nu ọ̀run yà ọ́ lẹ́nu ògo fọ́rúkọ olúwa ògo fọ́rúkọ olúwa ògo fọ́rúkọ olúwa ògo fọ́rúkọ olúwa ẹ lè lọ wo program lórí youtube ẹ lórí prophet taiwo ojo lórí youtube program yìí wà níbẹ̀ ìdálẹ́ kàfádà yà màsá dàlẹ́ kàbàrọ̀ àmà lẹ́tà ayọ̀ yẹn tẹ̀ yín lọ́wọ́ ẹ lọ lọ́jọ́ ayọ̀ ẹ̀yin tí ẹ jẹ gbèsè àti ẹ̀yin tẹ́ ẹ̀ ní iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ní iṣẹ́ lọ́wọ́ ẹ jẹ gbèsè ọ̀la la bẹ̀rẹ̀ o ọjọ́ mẹ́ta ni o tí n bá ti bẹ̀rẹ̀ lọ́la ọjọ́ mẹ́ta ni gbogbo ẹ̀yin tí ọ̀run ń lò tẹ́ ń dìde lọ́nà kan tàbí lọ́nà míì tẹ́ ń ran ìpè yìí lọ́wọ́ àbí tẹ́ ń ran sẹ́ẹ̀rẹ̀sẹ́ yìí lọ́wọ́ ẹ̀ ní ẹ ní ṣaláìní ẹ ní ṣaláìní ọ̀nà o ẹ nà lọ ẹ lẹ́nu lọ ẹ lẹ́nu lọ ẹ lẹ́nu ti ìpè yín lẹ́yìn ọlọ́run yóò ti ẹ̀yìn náà lẹ́yìn ọlọ́run ó ti yín lẹ́yìn ọlọ́run ó gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tá a jọ ṣèpàdé àárọ̀ yìí ẹ ayé yẹn wọnú ẹ̀rí lọ ògo forúkọ olúwa pé nọ́mbà yìí zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine oh eight oh five zero two seven five seven seven nine bóyá o ní ẹ̀bì àdúrà àbò ní kankan tí olúwa fi sí ọlọ́kan bóyá láti ṣe fún ìpè tàbí ẹ̀sìn program wà á pè tó o bá ń pè tí à gbé send the message sórí whatsapp number wọ́n máa kà á wọ́n máa reply reply rẹ tó bá wá ń pè tẹ́yàn bá gbé bóyá mo wà ní àdúrà mi lẹ́yìn yẹn kò sí kọ́ọ̀lù tí mi ì gbé under one hour thirty minutes tí n bá ti parí mi kì í ní orí ọ̀fẹ́ àti gbé whatsapp kọ kó fọ normal phone ló lè pè sí after one and a half hour ni mo tó lè gbé whatsapp kọ tó bá jẹ́ pé o lè pè sí direct wà á ní sùúrù fún one and a half hour mẹ́sẹ̀gì máa wọlé sórí whatsapp number yín ẹ ṣí ààrẹ káàkiri fún gbogbo àwọn ènìyàn tó yí kọ́ńtà tí wọ́n wà lórí fóònù yín ẹ sí àrẹ káàkiri ọ̀run máa kéde rẹ̀ fún rere wàá sì ní ẹ̀rí ẹ̀yin tẹ́ ń sẹ́ndì friend request platform ti kú ẹ lọ sórí ẹ kàn lọ sórí Taiwo Ojo live ìdú èkè yáálì màkàbà orúkọ tẹ́ ẹ kọ sínú envelope ẹ lọ tọ́jú ẹ o ẹ lọ fi sínú bíbélì. Which is Bible? Dìde tan ìmọ́lẹ̀. Arise and shine. Ìmọ́lẹ̀ rẹ̀ dé. For your light has come. Ògo Olúwa. Glory of God. Ọyọ̀ lára rẹ̀. Kéèsì òkòkò ayé mọ́lẹ̀ hmm. àti òkò biribiri bu àwọn èèyàn. Ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ̀. A sì rí ògo rẹ̀ lára rẹ̀ inú ìwé àìsàyà ẹ lọ drop ẹ fi sí àìsàyà sixty tó bá ti fi síbẹ̀ tó bá ti ń jí láàárọ̀ lẹ́kọ̀ọ̀kan wà á máa sọ pé lẹ́tà ayọ̀mídé ògolúwayọ̀ láìpẹ́ yìí wọ́n máa ní ẹ̀rí bó ti jẹ́ nìyẹn láìpẹ́ ẹ̀ ní ẹ̀rí ẹ̀yin tẹ́ sẹ́ndì fẹ́ rí pẹ́ platform ti kú kàn lọ sórí Táíwò Òjó like àbí prophet Taiwo. Òjó tó bá ti débẹ̀ like ẹ̀yin tẹ́ ẹ̀ gba notification ma ẹ jáde ẹ tó wọlé padà wọ́n máa máa fún yín ojú òní tì yín ó rí àánú gbà ó bẹ́ẹ̀ lolúwa sọ á pàdé láago méje lálẹ́ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ẹ̀rí rẹ̀ máa dájú àdúrà rẹ̀ ti gbà ó yin ọlọ́run i love you all you are blessed in jesus name ẹ ṣé o yóò sì dára fún yín.